má ti gbàjọ sí i. hello hello there báwo bíbí kí n máa rí gbẹ́lẹ̀ kékeré tó ń sìn máa. ẹ mú bọ ẹ. ó ti ń sin nǹkan tó le púpọ̀ ẹ ibi tí mo sọ fún ẹ pé ìrìn dé nìyẹn ó jẹ́ kí n mọ̀ pé ó máa dé ìbọ̀ ó máa tóbi ní tara ẹ ó ní tábàlì dúró àti kàkàn wá òtẹ́ẹ̀lì kan lára nǹkan lọ́dún. ibo la fẹ́ sùn lálẹ́ ìbàdàn. ẹ ibi òtẹ́ẹ̀lì náà la sùn sí lánàá ibẹ̀ náà la tún wò pé kan dúró ẹ ká dúró ká dẹ̀ rí pé a rí ẹni ẹ̀ at least tó bá dé ilé tàwa tá a bá tẹ̀ rí lálẹ́ ìdájọ́ ọ̀la adé lọ́ka wọn ok kò sí problem tó ṣàwọ̀ òkè ṣó ti jẹun. okay alright. right ló àmà aṣọ ẹ wà á dé láyọ̀ àtàlàáfíà Alright, right kó take care ṣó ti gbọ́ all right. Aminu. Ẹ wọ́lá wọ́lá. Báwo ni? Wọ́n wọ̀ pa. À ah, bó ṣe ní kí n kọ́ lẹ̀kùn ọdọ́ kí n béèrè bóyá o máa rọ̀sán lẹ́nìí kí n lọ bẹ gbé wá láti lè mi. Bọ́lá wọn á rọ̀sán lẹ́nìí wọlé akílẹ̀ wàá rà sàn ní pé kàn ṣe pé torí àṣà tí wọn fi mọ́ àmọ́ torí àdé àṣẹ rà sàn ní àwọ̀ ẹ̀ lẹ́jọ̀júmọ́ torí ìfẹ́ tí wọn ní sí ẹ̀ torí ẹ̀ ní àṣẹ rà sàn ọmọ ọmọ sàn lẹ́ni everyday àmọ́ sàn. Aminu Aminu o sì yìn mí ìwọ nífẹ̀ẹ́ mi. wọlé ìbálẹ̀ má jẹ́ kí ẹ yé nu ẹ yé Aminu nu ṣe rí tí àmì àti ẹ tí àbọ̀ wà tí àbọ̀ wà twelve seven èmi àti ìwà tí a wọ̀ pẹ̀lú mi tí èmi náà a wọ̀ pẹ̀lú ẹ ṣé wọn pé ìfẹ́ wa awẹ́ ní àti àrùn ni ṣẹ́mọ̀ hmm. ṣé di bí wàá ṣe wà á lè fún ẹ ní five thousand tí ìwà awa ti sàkó àdúró tì mí. ní gbọ́ eh. tó bá fún mi one thousand kí n kún. wọ́lá ìwé á fún ẹ ní five thousand. àbò ṣẹ̀gbá sálárì. wọ́lá five thousand ni alẹ́ gbà. aminu. ọ̀fun ẹ̀ tí ìwà ẹ̀ ti promise pé a wà pẹ̀lú mi all the time wọléwọ̀de Bọ́lá Aminu Bọ́lá Aminu. Aminu. ẹ Bọ́lá. Aminu. Bọ́lá. ṣé o mọ̀ pé mo fáìn gan ṣá. ọmọ. wọ́n wo pé torí bí mo ṣe rí lẹ́nu o ìwọ jẹ́ n sáré délé náà kí n wá ṣaraju ẹ kí n kó gbogbo ẹ ah. kí n fáìn wá ìwọ ṣàmúra lẹ́dẹ̀ mi mo ti dé tán. Aminu mo ti gbà mo ń bọ̀. ṣé àwọn bá tẹ̀ tẹ̀ ah, wá ọmọ agẹ wá ọmọ aláṣà àgbẹ̀ wá ọmọ agẹ aláṣà àgbẹ̀ wá àwọn ah, ilé àyà ọmọ yìí wọ́n wá wọ ọsẹ jíjí lẹ́yìn wọ́n lọ wọ́n kọjá o ọmọ bíi aláṣà wo wá. baby what is it now? Eh? o kàn change látẹ̀kùn kí ló ṣẹlẹ̀. kí ni ò ní ṣẹlẹ̀ lára mo ń bi ẹsẹ̀ pé kí ni ò ní ṣẹlẹ̀ ìgbà ah! <laughs> tó dẹ̀ sọ́ra ẹ̀ di kíní tó dẹ̀ gbà kọ́ every time ṣé wọ́n ti ṣàdé ẹ̀ ni ẹ àbí o ṣẹ́ lóòótẹ́ ọ̀rẹ́ kò yà sọ fún mi o ti ń ṣẹ́ lóòótẹ́ kò jẹ́ kí n mọ̀ ah kí ni rubbish yẹn who do you think I am ṣe a fool or what ah o dẹ̀ ń gbà kọ́ gbà gbà gbà léra léra léra iye tẹ̀ wá dùn mí gbogbo akọ́ọ̀s tó ń gba ọkùnrin ló kù yẹ bí Káyọ̀dé ò yẹ báyìí Túndé máa kù yẹ kí ló dé bọ́ọ̀lù bọ́ọ̀lù wà láyé ni. no now baby they are just my friends and there is nothing attached to it ká ní mo ní anything ṣe pẹ̀lú wọn ni mi ní máa pick ẹ̀ lójú ẹ̀ yes that's our friend. ókè o lọ́rọ̀ obìnrin rárá ni àbí kí ló bá mi sọ o lọ́rọ̀ obìnrin rárá now kò tí mo fẹ́ sọ fún ẹ oúnjẹ ni final tomorrow morning i'm buying you a new sim eléyìí máa gbà fúnra máa kàn sí mi jù máa wẹ̀ tó bẹ̀rẹ̀ sí pé bẹ̀rẹ̀ sí make friends pẹ̀lú bẹ̀rẹ̀ ẹ̀ mi fẹ́ pẹ̀lú ọkùnrin mọ́ ṣó ti gbọ́. Alájí Báyọ̀ Lára. Um, eh, okay mo ti gbọ́ tó bá jẹ́ pé o fẹ́ change sim mi sí problem. bẹ́tà bẹ́tà màá rà fún ẹ kódà mo lè change fóònù ẹ kó jẹ́ two sims màá fún ẹ lò ó bó bá ṣe wù ẹ. ẹ ṣọṣẹ bínú. ẹ̀dá káàdì tún rẹ̀ gbé abíbẹ́gbé ni kí sọ fún ọkọ máa pè é mọ́ láyé kọ́ ẹ̀ náà. ṣe wò dúpẹ́ máa wà pẹ́ fún mi ẹ̀yìn ara láàánú ọmọ òdùnú lẹ jẹ́ fún mi ọmọ tó bá máa dẹ̀yìn náà ní ọlọ́run á fún mi obìnrin àbí ọkùnrin àbí láìpẹ́ láìpẹ́ ọlọ́run àbámi fi ta yín lọ́rẹ̀ ṣé ẹrẹ́ yìí ni kò pẹ́ kò jìnnà máa bá yín kẹ́ mọ sẹ́yìn mi láì agbára ọlọ́run kò ṣe òwò kọ́ bẹ́ẹ̀ ń rà fún mi ìtẹ̀tí jẹ̀ tìrẹ́ tán bí mi bí ẹ̀ ṣe ń fi ebi pa mí ọlọ́run ò fi ebi pa mí ọmọ ò dẹ̀ ní fi ebi pa ẹ̀mí náà ní agbára lọ obìnrin àti lò ọkùnrin àti lè ló wọn mi fi ta yín lọ ìpè láìpẹ́ bàbá ṣẹlẹ̀ yìí bàbá yẹn fi kẹ́mọ́ yín ni kò ṣe mọ́ ṣe ẹ̀jẹ̀ mi bíbí ẹ̀ tẹ̀ kí ni ó ti sú mi màá inú mi dùn tó jẹ́ pé irú nǹkan tó dánwò yìí ìṣẹ́jú mi ló sì dánwò torí gbogbo nǹkan tó máa bá mi pàfọ́ọ̀mù lé nìyẹn tí ò dẹ̀ yé mi ìgbà mi àkàlẹ́ ló fojú ro tó máa kájọ má dẹ̀ máa bí pé kí ló ṣẹlẹ̀ bíbí sọ fún mi ìyàwó mi bá mi sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ ó lè lọ bẹ́ẹ̀ yẹn complete ten hours tí kò ní padà tó jẹ́ táwọn kájọ sórí tí àá dẹ̀ máa wò má máa bí kò ní bá mi sọ̀rọ̀ inú mi ò ní dùn mí nínú ọ̀gá ìgbà tí ò bá yé mi mọ́ màá bẹ̀rẹ̀ sí ní ké. lóde tọ́lọ̀ ń ṣe ẹ́ ní ìgbìmọ̀ ọjà tó o máa yé ṣe tọ́lọ̀ ń fún ẹ lọ́kọ́ títí ẹ dúdú mọ́kọ ẹ báyìí mo fi tẹ́lẹ̀ ẹ gbé tuntun wá jẹ́ kó o gbé lórí ẹ òkè ẹrù yẹn máa rí bọ́ ni ohun tó sọ ohun tó bá ti ohun tó bá ti bẹ̀rẹ̀ sí kárí sọ ohun mẹ́ tuntun náà bá nínú náà kì í dùn lọ́kọ gidi ọlọ́run ọlọ́run ọlọ́run fún ẹ lọ́kọ ẹ má má ta rí ẹ̀dá síta tó bá já àwọn ẹlòmíì ni má ti yan ẹsẹ̀ síta ṣé o mọ̀ pé ilé tó bá ń dùn àti inú tó ń dùn òun lọ́mọ wọ̀ ẹ ló ń ṣe ìwé ẹni sọ fọkọ ẹ. àdàfin ma sẹ́ni ìsọ̀lẹ́nu ló ń wá fún mi sọ yẹ kó jẹ́ pé nǹkan kan màmá sí kó má lè sọ fún mi sẹ́mi pé ó fẹ́ sọ mí lẹ́yìn burúkú lójú yín nìyẹn sẹ́tí bí ń sìn á dàbí ẹni pé mi ò tọ́jú ẹ̀ dáadáa. máa kárí sílé o lórí pàápàá jáde ọ̀nà dàtí tí kò sì lọ́lọ́kùnrin.

dádì ẹ ṣé gan mo dúpẹ́ gbogbo akitiyan yín lórí ìgbéyàwó mi kó lè wà successful ẹ wò mo really appreciate inú mi dùn gan tẹ́ ẹ̀ tẹ̀ jẹ́ kójú tì mí dúpẹ́ ẹ ṣé gan. ẹ fún mi tí ì bá ṣe ta ni wọ́n fẹ́ ṣe fún ó dàbẹ́ ní pé o ò mọ ìyá rẹ lọ́dọ̀ mi ọmọ dáadáa ni wọ́n náà jẹ́ sí mi ẹ́ sórí ìmọ̀ràn tí kò máa gbẹ ní pé ilé ọkọ tó wà yìí sùúrù sùúrù ló borí ohun gbogbo o máa rí ọ̀pọ̀lọpọ̀ challenges níbẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kó o fi sùúrù bá wọn lò má wàá gbàgbé kankan o máa pé elétò elétò ti jáde wá ilé aládùúrà ni láàárọ̀ lọ́sàn-án lálẹ́ o gbọ́dọ̀ máa kún fún àdúrà àdúrà nìkan ló lè borí gbogbo ogun ṣó ti gbọ́. yes sir dáàdì ẹ dẹ̀ jóná ẹ kí tiẹ̀ lọ bá tún mi ṣeré ẹ mọ̀ pé èmi nìkan mo máa ń wà nù ẹ wò ó wà bọ́rìn náà ẹ wò ẹ jẹ́ tiẹ̀ lọ fara wọ̀rọ̀ fúngbà díẹ̀ ò ń gbé ó má dá lóhùn kó gbé gbogbo ẹnu ẹ̀ sùn àrìnkà ń já bàtà jẹ́ kí n rí ẹ lọ́dọ̀ wọn wait for your time ẹ́ and jẹ́ kí n sọ fún ẹ sórí ọkọ tó ń wá sórí pé èèyàn tó dùn wò ni jẹ́ kí n rí kó lọ gbẹ́lẹ̀ṣẹ̀ wá sínú ilé màá rí nǹkan tí màá fojú ẹ̀ rí. Hmm, àǹtí mi ẹ̀ẹ́dẹ̀ bá mi bẹ dádì náà. má wọrí ṣe bí dádì ẹ ní ó ṣàmọ bó ṣe lè bá dádì ẹ sọ̀rọ̀. ilé ọkọ tó wà yìí wàá fi mú ṣòro wàá fi mú mo dẹ̀ mọ̀ pé ọlọ́run tí mò ń sìn àdójẹ abínú ẹni kò ní bínú ẹni ilé ọkọ ẹ ní táwọn tó débẹ̀ ọpẹ́ àmọ̀ sí dáadáa ìwọ náà mọ̀ sí. tó tún sùn ṣùgbọ́n gbé pé mọ́mì ní oògùn tí mo lò ó yẹ ká jọ sún mọ́ra wa lálẹ́ tí wọ́n ń sùn. fúnni ṣé nítorí pé àjọfẹ́ bára wa ní nǹkan papọ̀ ló ṣe jí mi látòjú òun jọ́ tó rọ́ lọ́n mo sá lọ ni ilẹ̀ ò mọ́ àbí mò ń jí kúrò nílé. Tu wá fi dá ohun mọ́ mi lójú jọ ṣé bó ṣe dá ohun mọ́ mi lójú yìí ṣé mo lè rohun sùn mọ́ báyìí dá mi lóhùn jọ torí ọlọ́run síjú òkè ti ẹ̀ ni dá mi lóhùn tó fi jẹ́ pé o mọ nǹkan míì ju irú nǹkan báyìí lọ àti pé gbogbo nǹkan tá à ń ṣe fún ẹ láti jẹ gbogbo bá ṣe ń pọ̀ sí ẹ lára sí bíbẹ́ náà ló ń pọ̀ kálẹ̀ lẹ́yìn kó dáná tó bá dáná kó tún jẹun ètò tún gbẹ̀yìn inú ẹ náà ni pé kò sọ pé fẹ́ ṣe irú ilé tó fẹ́ ṣe tó fẹ́ mú mi lágídí ṣé oúnjẹ mi àbò ní nǹkan mi tó máa ń forí ara ẹ̀ rojú pé kí wàá tọkùnrin ti ní nǹkan papọ̀ ni ah! wo n fi ọlọ́run bá bẹ̀rẹ̀ tí bá ti sùn sí má tún jí mi mọ́ o má jí mi mọ́ o. jọ̀wọ́ má ṣe báyìí ah, ah. má ṣe báyìí fún ó lè jalè ìgan lọ́nà fẹ́ gbàdúrà wa jọ̀wọ́ nítorí ọlọ́run mo kàn náà kó bá mi òkè ó ti rẹ̀ má ṣe fún mi sórí tí má tiẹ̀ tí má tiẹ̀ báyìí ògiri yẹn ló máa dá ẹ dúró kọ́ bó ṣe ṣe ẹ̀mẹ́ta rẹ̀ ẹ̀ ṣe fúnra rẹ̀ kí ló fẹ́ ṣe fúnra rẹ̀ wọ́n sọ fún ẹ pé wá sọ́ni kò lómi ni dámilóhùn má jẹ́ kí n ké fún ẹ o má jẹ́ kí n ké fún ẹ o bí mo ṣe bẹ́ẹ̀ sọ yẹn ó bẹ́ẹ̀ kà kó fi sílẹ̀ bẹ́ẹ̀ o kí ló ṣẹlẹ̀ náà ọkùnrin má jẹ́ kí ṣubú ẹ fún mi o má jẹ́ kí ṣubú ẹ fún mi o jọ̀ọ́ ṣàánú mi o wọ́n ní alẹ́ ní ká ṣe sẹ́ẹ̀ kí ló dé má jẹ́ kí má jẹ́ kí. má ṣe. ṣé kí ni. ṣé kò tì rẹ ni. ẹ wọn wá gorí mi. má ṣe pa mi. má ṣe. o máa ṣí ẹlẹ́sẹ̀ o. Aminu Aminu. Bala bala. Aminu Aminu. Bala bala. Báwo ni ṣó gbádùn ọsàn tí mo gbé wá fún ẹ lánàá? Ṣé a sìn? ṣẹ́ẹ̀rí àṣà kan ṣe pé a fi bí ẹ̀ adùn náà ṣùgbọ́n a ti rí ìfẹ́ tí a mi tí a ní sí ìwà wọlá ti rí ẹ̀yà ṣé rí káàgbẹ́ andrèdè àṣà wa muhammed náà ní adùn kọ̀dà àná tẹ́rì àwọn nífẹ̀ẹ́. èmi gbọ́sàn tí ò dùn wá fún ẹ hmm. mo dẹ̀ gbádùn ọ̀sán yẹn wá fún ẹ o mú lásán o mú gbogbo ọ̀sán tó kò kú ẹ̀ nǹkankan nínú dre àmínú wa lọ́sàn tèmi ò dùn kò sí problem. àwọn ọkọ ìwé nífẹ̀ẹ́ ni ṣé rí ìfẹ́ tí mo ní sí àwọn lẹ́jẹ́ kí àwa mú un àwọn ẹsẹ̀ yẹn kí ọmọ mú àwọn ẹsẹ̀ yẹn so ọ ní problem ọ kò ní problem èmi á mọ màá mú kò sí ìgbà tí a lè gọ́ ọ̀sán wá sí bíbá màá mọ̀ ọmọ ẹsẹ̀ yẹn náà ni. pẹ̀lẹ́ kú mímu orí. ṣé màmá wọn wá pẹ̀lú àgbà tí a lè wọn wá ètò ààbò wọn wá rè é tó a lè sẹ́yìn màmá wà ní. wálé wálé. a ti wálé. báwo ni. ẹ fọ́ ìmọ̀ wa. àbí dàbí amínàmínú <laughs> ẹkú ìjáyé àlùjọ́nà ńlá làlùjọ́nà tí mo bá yẹ. àti wọ́n sẹ̀ rẹpẹtẹ èmi àti wọ́n sẹ̀ mọ́. àwọn ìbọ́lá ni à ń ta ọsàn. màmá táyìn náà bá fẹ́ rọ̀sán mo lè hó ọ̀sán fún yín. àlùjọ́nà onídẹ̀ra amínàmínú. Yàrá o mama ah customer customer lásán ni ẹ customer. Mama customer dáadáa làmínú. Bí a ṣe rí ókè ó ti yé mi ó ti yé mi ẹ bó ẹ máa ṣe bẹ ṣe bẹ ẹ jókòó ẹ jókòó yín bẹ ṣe jókòó yẹn ó ti dà ọ̀gá ńkọ́. ọ̀gá wọlé màmá ọ wọlé. ẹ jókòó yín ẹ jókòó yín bẹ ṣe jókòó sẹ́yìn màmá tó àlè káàbọ̀ màmá nìyẹn màmá jókòó ṣáà ó màmá màmá ọ̀gá ẹ̀ náìsì o. a náìsì. wọ́n yín ṣeré. ìyẹn gidi ìyẹn ah, gidi ni màmá kan ń ṣe bí ẹ̀ǹtí ẹ̀ ti dàrúgbọ́ màmá ah, màmá wà ń bẹ̀ ta. Ah, mo ṣe bí ọmọ kékeré. ọmọ kékeré ni màmá màmá ṣe bí àrùn náà. àmì lọ́mútó èmi wa dáadáa ní sùúrù ṣé àti fẹ́ máa lò nìyẹn. mi ní lọ ilé ẹ mo fẹ́ takú sí dáadáa àárọ̀ lọ́jà. n ti gbọ́ ẹ má wọ̀rẹ́ ẹ má kí o padà it's all to you. Alright, bye. Lara. Yes, sir. Lara. Kàbẹ́bí tí mo gbé ẹ̀ tó lọ fifteen minutes pẹ̀lú ẹ̀rọ fóònù. No, kò ṣe fifteen minutes o. Seven minutes me. Ó ti gbàgbé pé máa ń sọ fún pé calculations mo love jù nígbà tí mo wà school. Ẹni yẹn kọ́kọ́ pè é eight minutes. O cut òun ló tún wá padà pé another seven minutes jọrọ méjì pọ̀ eight plus seven kí nìyẹn fún ẹ wá wá wá wá lára ẹ máì kí n change ẹ fún ẹ máì kí n change ẹ fún ẹ o ó lè mọ̀ mí o lára kí ni kò tó fẹ́ bá ìyá rẹ̀ dé bó ló fẹ́ bá ìyá rẹ̀ dé gan-an ṣáwọn ọmọ pọ̀nbélé pọ̀nbélé ni ẹni àbáwọn ọmọ ó yí kí ni problem ẹ mo ní mi ìfẹ́ kankan kó máa rẹ̀ sí tọ́lẹ̀ I don't want it á ah, kọ́tọ́kọ́ orin ò bá ṣàfẹ́ ìyàwó ṣàlìfẹ́ wọ́n ní nǹkan tí baálé ilé ò bá kí jẹ ìyàwó ilé ò kí sè é. ó dà ta ló pè é. ṣọlá ló ń pè mí cousin mi ẹni tí wọ́n pè mí lẹ́ẹ̀kan yẹn ọkọ ẹ̀ ló pè mí and ìgbà tí ṣọlá pè mí padà ń sìn ó ń try àti pè mí pé òkè ká lè finalize nǹkan tá à ń sọ nípa ọ̀rọ̀ wedding rẹ̀ nǹkan tá à ń sọ nìyẹn kó ṣọkùnrin ló pè mí. ṣé wedding planner ni ẹni <laughs> ìwọ náà rí pé kò lè pe àwọn tó kù tọjọ máa rí kí ni tiẹ̀ ó ọkọ cousin ló pè ọkọ neighbor á pè tó bá yá ọkọ níìsẹ̀ á pè tó bá yá ọ̀rẹ́ ọkọ cousin àwa pè é láwádìí i love you wọ́n máa gbé yín fúnra yín kiri òṣì mi bẹ́ẹ̀ eh, wedding kan tẹ́ ẹ̀ ṣe kiri ah èmi ò láì gbogbo yẹn mo ti sọ fún ẹ̀ náà lára ìwọ fún ẹ̀ nígbà wípé i love you so much and i can't joke with you yóò lè fi yé bẹ́ẹ̀ni kankan ṣeré ah ọkàn rí bí owó owó kọ̀ náà mo ń one of fúnra ẹni. i know you love me but please calm down mi lè rírú ọkùnrin bíi titi ẹ báyìí tó ń ṣe gbogbo nǹkan tí mo fẹ́ fún mi ìwọ ló gba apartment tí mo wà ìwọ ló gbà fún mi kí tó béèrè ilé o ti ṣe fún mi kí tó béèrè tọ̀hún o ti ṣe fún mi jọ wá sọ fún mi ṣé mo lè máa cheat irú èèyàn bẹ́ẹ̀ it's not possible you should try and understand me baby i love you so much. i love you too i'm sorry <laughs> máa rí bẹ́ẹ̀ ni pé àtàmì bẹ́ẹ̀ àbí mọ̀jú tiẹ̀ náà ni mo ń sọ fún ẹ o. Jojo, Uju, I love you too. Thank you, darling. Ọ̀dẹ́ mi ò ní lè wà lé weekend o. Eh? Ah, kilo de? Yeah, uh, mo ní business trip kan tí mo fẹ́ lọ attend sí tó coins tó dá. Ó yẹ kí n fún ẹ ní ṣé àti ẹ̀ tí n ni. Ṣó yẹ but um, máa ṣe ń sìn ni pé ìlú kankan ló nídìí. thirty k màá round it up sí fifty are you kidding me oh you darling thank you baby thank you i love you so I much. i love you too nǹkan tí màá sọ fún ẹ nìyẹn kò sí nǹkan tó bí mi tí mi ní ṣe fún ẹ ìwọ fúnra ẹ mọ̀ so má gbójú síta rárá ah, ṣojú dáká tó kàn sí mi. now what do you want to hit? Mm, semo wa okay. semo right away. I'm coming, baby. Um, yeah, for me. ní kọ̀pá ti bẹ́ẹ̀ bí ẹ sórí mo fẹ́ kó jẹ́wọ́ fún mi ìgbà tó wà skul kì í ṣe pé o lo àwọn oògùn kan fún abortion tó ń fa ìrọmọbí ẹ̀sìn. ah dadi ẹ ṣàmọ̀rú ọmọ tẹ bí ẹ dẹ̀ mọ̀ pé mi ò nírúwà pàlàpàlà yẹn lọ́wọ́ mi ò lè ṣe láyé mi mi ò dẹ̀ lè ẹ́fà ṣe. o ṣe àbí. rárá sà. Hello, Grandma. Grandma. kan ni kí ló dé ṣe fẹ́ pa mí ni ẹ̀rù dẹ̀ ti bà mí. kí ló ń ja ẹ láyà ìwọ ló mọ ọkọ tó ń ja ẹ láyà láṣẹ pé ghost wọlé ṣó mọ̀ kí mo sùn lé ni àbílẹ̀kọ ni mo wà ní. ẹ mm. eh, ta ló wò pé wà á lé èmi mọ̀ pé wà á ẹni táwa bá rí làwa rí nílé ṣé wọ́n gbé lè rí ni ká tó wí ká tó fọpa ó ti lọ èmi mọ̀ pé wà á mo mm. bẹ̀rẹ̀ ṣáà báwo lè ń sọ̀rọ̀ báyìí náà ah, ṣiṣẹ́ olówó lèmi mọ̀ tó máa ń sọ jọ ṣé tí mi bá lọ ṣiṣẹ́ bó mo ti fẹ́ rówó láti tọ́jú lé ìwọ ló ṣe irun yẹyẹyẹ sórí ọsọ mo fẹ́ ṣe mọ́ fún ẹ aṣọ yìí mo ṣe ra fún ẹ ní tètè èmi náà ni àwọn ọmọ ẹ ice cream gbogbo nǹkan tó fẹ́ ọrùn mi náà ni o eléyìí tún tọ́nsì àtúlòdẹ jọ ṣé tí bá lọ síbi iṣẹ́ ṣé yẹ̀pẹ̀ mo fẹ́ máa fi ṣe gbogbo yẹn ni. mo ní olójú tí àwọn ọmọ ẹ máa máa pariwo dáàdi o dáàdi i want to talk to my daddy o i don see my daddy o o ti fi ọjọ́ kan ṣoṣo báyìí kó ló gbé wọn jáde kódà. ọ àṣírí ẹ ti tú báyìí Eh, ìwọ ló ń kọ́ ọmọ mi sí mi wá wá kí fóònù ọ̀lẹ́ wọn máa pè mí daddy we want to see you daddy we miss you where are you we want you we need this we need that so oh, ìwọ ló ń kọ́ wọn máa wá jọ ìwà àti àwọn ọmọ ẹ lójú ṣó yẹ sórí lẹ́nìí mo fún ẹ láǹfààní láti kọ́ wọn tó bá fẹ́ kí n gbé wọn lọ anywhere máa gbé wọn lọ anything tẹ́ bá fẹ́ máa tẹ́ yín lọ́rùn dáadáa in addition to that fún gbogbo ọ̀sẹ̀ mi ní kúrò nílé. really? ọṣẹ tí mo fi wẹ̀ láàárọ̀ lágbára. ọṣẹ kọ̀ọ̀kan kọ́ yẹ ká máa ráyè fúnra wa náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan àbí kí ló fẹ́. Ah, ọṣẹ ńlá ni ọkọ mi dé. ẹ fi nǹkan tó lọ sílẹ̀ yẹlẹ̀ ló wọlé lọ́pọ̀ àwọn ọmọ ẹ̀. ó dà mọ́ bọ́. gbogbo tí mò ń bẹ sọ yìí ẹ fún àǹfààní ara ẹni sórí gbàgbé pé lóòótọ́ mọ̀ pé ọ̀gá mi ló jẹ́ ṣùgbọ́n eh, kò mean anything ẹ́ eh? ṣòro bó ṣe wò mí ó rò pé bí àmì responsible ìyàwó méjì ló bímọ fún mi bó ṣe wò mí. no tí n bá responsible obìnrin méjì ò ní bímọ fún mi lẹ́ẹ̀kan náà. sórí mo ní lọ́ọ̀ gidi tó jẹ́ pé mo ah, ah, gbogbo ẹ̀ máa dùn ẹ́ nínú ọlọ́ọ̀ máa gbọ́ máa dùn ẹ́ nù tó bá ìwé gbélé tó kàn ń ṣe pé fine lóòótọ́ mọ̀ pé a fẹ́ máa rí bákan lára ẹ láti gbà wa pé ah, ọmọ iṣẹ́ sọ̀gà ṣùgbọ́n gbogbo mi pé iye ò ká yé ọkùnrin ni mí ọkùnrin là dá ògìdán ni mí ògìdán ah. ẹ kò sọ̀rọ̀ ni. gbogbo ìtàwé ah, kí ló ṣẹlẹ̀. are you mad. mad kí ló dé lórí pé àwọn afẹ́ra wa náà ni mad ti mo bẹ̀ sí wọlé. sórí ẹ pé wo má jẹ́ kí n díò pẹ̀lú ẹ lọ́sàn ti gbọ́. tí kí ló ṣe é fún mi. bébè kí ló ṣe é kí ló ṣe é. sorry nǹkan tó ṣẹlẹ̀ sí ọkọ̀ Eh, but kò wá pẹ̀lẹ́ kò létò gbogbo ilé kó máa jogun kó máa jẹ tàárọ̀ gbogbo kò létò ilé ìyàbí báwọn. ó dẹ̀ lè tún jẹ́ wípé ọkọ òun mọ̀ pé ó pẹ́ lọ́lé lánàá ẹ bóyá kò dáná fọkọ ẹ. ṣé tí ẹ rí babes ó ti yé mi. owó náà tètè máa dáná fọkọ ẹ ṣó ti rí àwọn orúkọ báyìí ó máa ń fa wàhálà ńlẹ téèyàn bá ti dáná fọkọ ẹ àbí tó bá ti ń bí o ti ń rin àwọn ìrìn kan tọkọ ẹ ti ń funra sí ẹ ó ti yí ẹ tó bá ti ń ṣe àwọn ìrìn ẹsẹ̀ tí ò mọ. ẹ bẹ́ẹ̀ ni. <laughs> tí ò gbé kọlẹ̀. ṣé kò sí jà. àtọ àtọ àjà. mo pè yín láti béèrè àlàáfíà yín ni o jọ sórí fún mi àbúrò ẹ ni o. tó bá ṣe pè mí kó sọ fún mi mo mọ bí ṣe ń bá wí. mo dẹ̀ mọ bí ṣe máa bá wí tó yẹ pé ìwọ náà wàá rí changes. àti ẹ lè jà láìláì sá. ẹ má fìjà ṣe o. ó ti yẹ ẹ mo dẹ̀ fẹ́ kẹ́ máa gbàdúrà lóòrèkóòrè ẹ gbàdúrà láàárọ̀ ẹ gbàdúrà lọ́sàn-án lálẹ́ gbogbo nǹkan tẹ́ ń fẹ́ á tó yín lọ́wọ́ àdúrà ló ń borí ohun gbogbo tó ti yẹ ọmọ jọ please mo ti pe fóònù òun fúnra rẹ̀ kò lọ ṣó wà lọ́dọ̀ ẹ̀ ń bẹ̀rẹ̀. ẹni tó wà ń bí àbí ó sì jáde nísinsìnyí ẹ fẹ́ bá sọ̀rọ̀ àbí ẹ ẹ ẹ kò ní pẹ́ wọlé tó bá ti wọlé máa gbé fún. ok ok tó bá dé bá mi sọ fún pé mo pè é pé mi ò dẹ̀ ní sílé for some time so kó bá mi yọjú sí ìyá àgbà àwọn fẹ́ kàn tẹ́lẹ̀ àwọn gan sọ pé àwọn fẹ́ rí ẹ tẹ kó pè mí kó pè mí tí kó pè mí fúnra mi tó bá ti dé sọ ti gbọ́ òṣèlú ọlọ́run á wà pẹ̀lú ẹ̀ ìfẹ́ òtítọ́ ló lè gbé ní lékè ìfẹ́ òtítọ́ ìfẹ́ òtítọ́ ìfẹ́ òdodo ló lè fi ní lọ́kàn balẹ̀ láàyè fẹ́mi pẹ̀lú òdodo. Hmm? wọ́n bí mi ní foolish question wípé sẹ́mi àti ẹ̀ ọjà ẹ́ wá tí bá jáde lọ tó ń sìn tó bá gbé àkó tó bá sọ fún ọ pé mo lu ẹ sọmọ kan tí bá tún padà wọlé màá tún rọra ń tù sí ẹ rárá èmi ni mo sọ bẹ́ẹ̀ àfi tí n bá sọ̀rọ̀ fún ẹ tó bá tẹ̀lé lóko tó bá tíráì láti máa gbọ́ mi lẹ́nu màá sọ ẹ dára bọ̀ ara. Hehehehe Mama, Màmá Mama, màmá káàbọ̀ màmá àbúlágbà màmá èkó ọjọ́ mẹ́ta màmá ìkáàbọ̀ ṣé àlọ́fíà ni. adúpẹ́. àbínú àmínú. ìṣẹ́yìn màmá. àbínú àmínú. àwọn ti kánú nǹkan. kánú wà lẹ́làfíà àlẹ́fíà ni kánú àwọn màmá ìkáàbọ̀. <laughs> ọ̀gá ńkọ́. àgẹ́ òsínlẹ̀ àbínú kan ni a wọ̀ nílé tí àbínú kan a bá ti wọ̀ nílé báyìí bí gbàgbọ́ ilé iṣẹ́ à ń dẹ́ nìyẹn kò sí ọ̀gá ńlẹ̀ o. tẹ̀fẹ́ rọ̀sùn ẹ̀ girlfriend ẹ̀ yẹn ń kọ́. ṣé bọ́lá bọ́lá eh. ọ̀lẹ́sàn ah, bọ́lá kì í ṣe girlfriend mi o kásítámà ah, dáadáa ní bọ́lá o ah, eh. èmi á ní ìyàwó ní kánò tí a ti bímọ tí ìyàwó tí a bímọ rẹ̀ kùtè fún ẹ̀mí kà ń eh, ṣe girlfriend o àwọn ọlẹ́sàn lásán ni wọ́n máa. ìyá ẹ kí ló wá dé kò pọ́ sàn wá. ìjà tí a wá sí ibi báyìí gbẹ̀yìn tí a wá bí a ṣe lò báyìí bí wọ́n tàbí a ṣe gbọ́ aláṣẹ ènìyàn àfi alẹ́sídẹ̀ntì a ṣe ṣe ní gbogbo ara àfi bí a ṣe ṣe lè nìyẹn o àká ó ti kò lè wá mà kò sí àṣàn ó ti ṣèṣe lẹ́tẹ̀ accident á ti ṣe á ti ṣèṣe accident á ti a ṣé kò pọ̀. àpò bá ṣe forí ya afẹ́rẹ́ ya fi gbogbo ara. yẹ wo bá sọ mọ́ bá sọ mọ́ bá sọ mọ́. Mama, ṣé ó lọ́wọ́. Ah, màmá mi ẹ̀ lọ́wọ́ o mi ẹ̀ lọ́wọ́ ṣé mo pẹ́ ẹnu ìṣẹ̀lẹ̀ àwà ah, tí a bá fi ṣẹlẹ̀ ah, tí a ga àti à ń pẹ́ àrínà àrínà àrínà dà tẹ̀lé ẹ̀ ní a lè fi ṣẹlẹ̀. má ṣe o ẹ ṣe ohun ìwọ̀n tilẹ̀kùn. ilẹ̀kùn wa ń ṣe kí màmá sẹ́yìn màmá eh. màmá àgbàlagbà <laughs> eh, àgọ́mọ àdéhùn gàgàgà tí wàá lè àtúwàbáyù màmá ẹ káàbọ̀ ẹ káàbọ̀ màmá. I love her so much láwùjọ gbogbo obìnrin ọmọ àti obìnrin tó dàbí tiẹ̀ ah, gbogbo bí mo ṣe ń rí wọn mo ń rí wọn kò sí tó fa ìtú ẹ̀ láyé láàárín àwọn òkúta wẹrẹ ọmọ àti tó dàbí kan láàárín àwọn ìyẹ̀pẹ̀ kò sí tó dàbí yọ òde jọ torí Ọlọ́run hmm? ah, jọ lóyún fún mi kò bímọ fún mi náà. ká tún sọ̀rọ̀ wá dé máa sọ̀rọ̀ oyún oyún oyún is that the next thing? yes that's the next thing. no take me home. Let me meet your people. Let me meet your parents. Then after that, ka plan wedding. After wedding, then I'm a sorrow you. Take me home. Nígbà tó kì í ṣàkúdé àyà. Sweetheart, mi báwo lè ṣe máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́yẹn? Èmi ò kì í ṣàkúdé àyà o. Mo lẹ́bi kódà kò ṣe lásán tí o bá rí ẹbí tèmi ẹbí àtòtílé tọ̀nù bí ṣeré ìwọ ni kò fara ẹ balẹ̀ ẹ lára tí bá mú ẹ dé ilé Ifẹ̀ ẹ arubid compound inú ọgbà dùn wo wọn á fi ike àti ọ̀yàyà bá tiẹ̀ jẹ <laughs> wà ó mọ tó ṣẹlẹ̀. ó dà wà ó mọ tó ṣẹlẹ̀. Are you serious? Oh, Hey, darling. Yeah. When? Oh, oh Today? Oh, very Oh, Ó wá mọ̀ kan tó ṣẹlẹ̀ nípa wá ṣe báyìí. Sórí nǹkan tèmi náà fẹ́ ṣe ni pé tèmi náà mú ilé ó máa dá mi surprise fún mi. Jẹ́ ká ṣe báyìí. Sórí mọ̀ sí mi àti ìyàwó ẹ̀gbọ́n mi kò tó ń láti jù mí pé kíyàn bí ìyàwó wa kò ti wá lóyún. Ṣé o yẹ ẹsẹ̀? A wá jẹ́ celebration gala lẹ́yìn wẹ̀rẹ̀ a máa ṣe ní mi please now. Ṣé wo rí pé oyún ti dé bẹ́ẹ̀ sẹ́yìn? kí n máa fetí sí kí n máa gbọ́ kó wa kí ṣe kó máa dáná kí n máa gbọ́mọ dání kó máa ké kí n máa rọ̀kẹ́ kò yẹ kí yí àwa mẹ́ta ká máa léra wa kiri you know this place is small àlégbà larger place ṣé you understand ẹ tó máa gbà wá tọmọ oh what do you think please dear. all the same let let's do wedding first wedding before anything it's necessary it's important. Mm sọ gbogbo tí mo sọ yìí kò yé ó dàjẹ́ ká ṣe báyìí tó bá fi lè lóyún fún mi mọ́tò kan. <laughs> àǹtí mi ẹ mọ̀ pé téèyàn bá ti rọrùn ṣáìtẹ̀ rí ó mì pé èèyàn ti lóyún nìyẹn. Hmm? ó ti máa ń tó lóyún. ṣé ẹ fẹ́ sọ fún bọ̀dà wálé ni. ẹ fẹ́ sọ fún náà bá mi mú fóònù mi jọ. hello Wálé báwo hmm, níbo lo wà eh, níṣẹ́ sọ fún ẹ pé ó rẹ̀ mí hmm, mo kàn ń bí látàárọ̀ ni dá eh, pé sẹ́yìn pé mo ti lóyún ni o hmm, <laughs> ok ká pàdé lọ́dọ̀ dọ́tọ̀ ok. Yeah, my Benson. Kyoshi. Love you too. Kyoshi. Eh, I'm a padilla to do. Oh, she. What's in it? Kí ni mo náà wá? ma máa píkì ni. Òkè máa pàdé mi. Níwájú ọ́fíìsì. Àyè yẹn dànù. よくね自分の。a h a c á uma né? j o u i èmi wá ń gbàdúrà pé tí bá máa lọ́kọ ọkùnrin alálùbáríkà tó wà kẹrin tó wà lọ́bìn bí bọ̀dà wálé mi fẹ́ fẹ́. wáyéyà láyéláyé má tún fi ọ̀dà ọlọ́lá tọ̀wọ́ ní. ṣó gbọ́ mi nǹkan tó bá fẹ́ fún ara ẹ̀ n kò béèrè lọ́wọ́ náà kọ́ náà ṣe fún un. ṣó gbọ́ nǹkan tí mo sọ má tún dánwó ẹ̀wò mọ́ o nítorí lọ gbé fóònù yẹn sílẹ̀ kó padà mọ̀ pé ọ̀rọ̀ ẹ ló gbé wá sí ìwà ìṣá a lè má bára wa rìn ká má lè bára wa sọ tọrọ ìyàwó ẹ fẹjọ́ ẹ sùn ni jẹ́ kó máa yé mi pé àná tẹ kúrò lọ́dọ̀ mi ẹ ń lọ lójú títí o rí aláboyún kan nítorí ẹ ò lè léyàwó ẹ bọ́lẹ̀ ń jẹ́ kó máa yé mi pé bẹ́ẹ̀ kúrò lọ́dọ̀ mi lánàá òun ló ṣe rọ́bìṣì wáì kí ló dé wọn láti máa fún ìyàwó ẹni respect ìyàwó lè la pè náà délẹ̀ torí ìgbà mi ò máa sọ̀rọ̀ ò máa sọ̀rọ̀ mi tó yẹ pé ó máa dàbí pé kíbi àti ẹbẹ̀rẹ̀ jà káwùjọ ara wa ṣé nsìn tí n bá báyàwó mi sọ̀rọ̀ nsìn mi ò lẹ́tọ̀ọ́ ló ń sọ fún mi yẹn àbí ṣé tíyàwó mi bá ṣe nǹkan tí ò da mi ò lè sọ̀rọ̀ ló ń sọ fún mi yẹn tó máa fi dọ́dọ̀ ẹ̀ tó máa fi rọ ẹjọ́ bẹ́ẹ́bẹ́ẹ́rí fún ẹ tó ní pè mí sẹ́yìn pé ọ̀rẹ́ wa o kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú àtìyàwó ẹ̀ wọ́n dẹ̀ máa sọ̀pọ̀tì ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ gan-an ah àbọ̀ nílò ọ̀tọ̀ ọ̀tọ̀ nǹkan tó sọ fún mi láti lè pé nǹkan kan tó ṣẹlẹ̀ sí tínú mi dẹ̀ ń dùn èèyàn sọ fún gbóhùn tí mí sí píríọ̀dù òun ò rí píríọ̀dù fún oṣù méjì mo dẹ̀ wo níwò pé o ti lóyún nìyẹn ká dẹ̀ lọ́sọ̀dọ̀ ẹ̀ ká lọ ká lọ confam àmàdọ́dù ẹ̀ ìwọ sọ pé just ordinary typhoid ni nǹkan tó ń ṣèyàwó mi ìyẹn ń bí mi nínú lọ́tọ̀ bí mo ṣe ń gbé bọ̀ wá sílẹ̀ mi ìbá sọ̀rọ̀ mo wá wà lójú ọ̀nà mo dẹ̀ rí aláboyún tó ń rìn pẹ̀lú ìnira tí mo dẹ̀ wo pé kò dáa kí aláboyún máa rìn lóru kò dẹ̀ dáa kó máa rìn ní aago kan ọ̀sán mo dẹ̀ rí pé time ta kó lọ́dọ̀ ẹ̀ ó ń lọ bí thirty minutes after twelve a máa débi tí ari ti aláboyún a rí aláboyún ní ten after one léyìí tó túmọ̀ sí pé aago kan ọ̀sán ni aláboyún yẹn rìn mo dẹ̀ wò pé kì í ẹ̀bù ẹ̀ mo dẹ̀ gbé gbé sí mọ́tò ó tọ̀ yàrá mi ò jẹ́ kí n sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí rẹ́k ló bẹ̀rẹ̀ sí ní pariwo mọ́ mi pé kí ló ṣẹlẹ̀ gan ẹ kí nìkan ṣé mo mọ̀ rí ni àbí oore òsì wo ni mo ń ṣe ó bẹ̀rẹ̀ sí ní yẹ̀yẹ́ mi níwájú ẹni tí mi ò mọ̀ rí ìyẹn ni mo ṣe rò pé jùlẹ̀ jẹ́ kó lọ ìyá ló máa ń dájẹ́ yàn tó bá ló máa yẹ̀yẹ́ mi ní gbangba èmi ká tú ẹ lásọ ní gbangba tó jẹ́ kí n sọ̀rọ̀ sí nìyẹn. mo dọ́kítọ̀ ṣé wàá yẹ kó treat mi bẹ́yìn ṣó eh, dáa. Eh, eh, ìyàwó má wọrí ìwọ má wọrí tẹ wọlé lọ ṣùgbọ́n. ọsùn èmi àti ẹ máa jà o èmi àti ẹ máa wojú ara wa o pẹ̀lú kí àwọn mi sẹ̀ mi tí màá máa bá sọ̀rọ̀ pé nǹkan báyìí mi ò fẹ́ tó bá sáré wá sọ̀tẹ̀ kó bá lè ọkọ bí kó bá mi sọ̀rọ̀ pé báwo ló ṣe jẹ́ kí lè ṣàlàyé fún ẹ kó sọ̀tọ̀. ní sùúrù jáde what are you saying kí ló ń sọ tó ń dùn lẹ́nu ẹ̀. yóò ṣe é náà láàrin èmi àti ẹ ó mà ṣe tó wà láàrin wa náà ọmọbìnrin yìí yẹ kó máa treat nice kó tẹ máa fi fẹ́ kò kí n kò ń gbà ó ṣe kí nìyẹn agídí inú ẹ̀ ojú ti sùn lọ. ọ̀rẹ́ ó yí mi but nsọ ó lóun ń ṣọmọ mo sọ fún ẹnìkan lọ́yìn ilé ìgbọ̀npẹ̀lẹ̀ torí ìyàwó ẹ̀ for what láàrin mi àti àjọmọ̀ tó ń ṣiyẹ sọ alátijọ́. lára ó ń dùn mí ó ń dùn mí torí mi ò mọ̀ ọkọ tí mo ṣe fún ẹ tó fi ń bínú ó dáná ti bá ṣe mo mọ̀ nínú pé mi ò ṣe ẹ o dáríjì mi. ṣùgbọ́n mo hate gbogbo level yìí mo hate kéèyàn kàn máa bẹ̀ mí nígbà tó ṣẹ̀ mí because bó ṣe ń bẹ̀ mí sí mi ìgbé òṣè kankan fún mi wáyé tó ṣe ń bẹ̀ mí. Ah, tí ìbá ṣe mo ṣe máa pè é tó ní máa text òní reply àtúnpíǹgì òwò akáchá àti òní òní dámiló tí ìbá ṣe. èmi ni mo ní fóònù mi nǹkan tó bá wù mí ni mo lè fi fóònù mi ṣe tó bá message mi tí mi bá reply fine mo busy nìyẹn tí wọn ò bá busy èmi busy. Ah. mo mọ̀ pé ìgbà tó yá mo pè é nọ́mbà ọ̀nà mọ́ torí nǹkan tó ṣe é dùn mí o ó dùn mí gan ni ó ṣe máa change sim ẹ tí ò ní sọ fún mi no tell me no no no no ìwà burúkú ni ẹ kò dé lọ stop ẹ láti sẹ́yìn. jọ ń torí lóhùn ṣé wọn ló ra fóònù fún mi ni boyfriend mi ló ra fóònù fún mi yes boyfriend mi tó ń ṣiṣẹ́ tó lówó lọ́wọ́ kò dàbí àwọn èèyàn bíi ti tiẹ̀ báyìí òun ló ra fóònù fún mi tí bá change sim mi kò kún ẹ́ èmi ni mo ní fóònù mi. lára mi ní lọ́fẹ̀ẹ́ mo láìkẹ́ ẹ̀ ṣó ti gbàgbé àwọn dreams wa ni. dreams wo èmi ò lè gbin ìlera pẹ̀lú èèyàn bíi titi ẹ báyìí o ò lówó lọ́wọ́ boyfriend mi lówó tí bá wà pẹ̀lú ẹ dreams mi ò lè come true tí bá wà pẹ̀lú ẹ gbogbo dreams mi báyìí ló máa come true àmọ́ wá gbọ́ mi ò lé ẹ o ọ̀rẹ́ sì ní wá àmọ́ àkànlè fẹ́ra wa ni èmi ò rí anything mi mi mi ò rí compatibility wa kò tẹ̀ lè work. baby kí ni kí ni problem ẹ. Eh? kí ló tó ń kúlẹ̀ fún mi ṣó wa ókè mo ní pé mi ò ní interest mi ò ṣe mi ò ń fẹ́ wọn never chop mi ò fẹ́. mo ti ríṣẹ́ o. I see o ti ríṣẹ́ ká níṣẹ́ kẹ́ ẹ lára ni o ò ní kúrò nínú ilé ẹ̀ kò wá sílé obìnrin láàárọ̀ kùtùkùtù ọjọ́ Monday kó wá máa kúnlẹ̀. ìkẹjà ni mo èmi ti mọ̀ tẹ́lẹ̀ wípé lè padà dá fún ẹ gbogbo eléyìí ti yes gbogbo eléyìí tí mò ń sọ lẹ́ẹ̀kan gbogbo yóò ṣe lè padà dá fún ẹ lọ́la yẹn àbí kinní kan ẹ èmi ti mọ̀ wípé kò lè padà dá fún ẹ àwọn ẹgbẹ́ wọ̀ ní vi wọ́n wà Lagos Island níbẹ̀ tó ṣe jábọ̀jàmà tó ń ṣe bó ṣe máa mú wọn lọ sílé ìwọ tó kọ síbẹ̀ ò ń ṣèrànù. please bó wọ́n ti ṣiṣẹ́ kúrò bíbẹ̀ má kò ṣìbà ní oṣòwò àárọ̀ oṣòwò àárọ̀ kùtùkùtù mọ́ lè jàre ọ̀rọ̀ bàbá kò ṣìbọ̀ rà débi sí. ó ń wá wàhálà Aminu kò ń wá èṣù ṣé mo pé jẹ́jẹ́ jẹ́jẹ́ ni mo wọlé tí gbọ́sàn wá tó ní ẹ o bọ́lá o ìwọ nífẹ̀ẹ́ mi o o lè kú torí mi o o lè ṣe kíní kan torí mi o lè mi tọ̀ mi tọ̀ mi títí tẹ́mi náà fi kọ̀ tí mo fi tẹ̀lé ẹ wọlé. ta ni ẹ. àmínú àmínú gbà mí. Ah, kí ló ṣẹlẹ̀. Ah, ṣé bàbá kẹ̀sí kankan kẹ̀sí kankan. dàdí wa ẹ wo nǹkan ṣẹlẹ̀ o àmínú ti dára ẹ kò ní gbà kiri ah, àmínú.

ó ti yé mi torí pé ọkọ mi fún ẹ ní owó oṣù ó tún fún ẹ ní pocket money òun ló fún ẹ ní court àti lọ fún yàn lóyún níta <laughs> oríṣiríṣi bébì àmì bíi má ti pọ̀ jù o and for you wà á ṣe òun mi torí kò síbi tó fẹ́ gbé mi bá bóyá o dẹ̀ ti rí pé ilé yìí fine building yìí nice bóyá o fẹ́ tẹ̀pa síbí báyìí àbí torí mi ò mọ nǹkan tó rò. Aminu eh, Asaki. Hey. Eh, yes of course àdébí ah, wọn náà wo nǹkan tí àmínú ṣe ṣó pọ́sibú káàmínú fún yàn lóyún jọ ibo ló fẹ́ gbé ọmọbìnrin yìí wọ̀ ṣé ilé wa ló fẹ́ máa gbé ni. kí àmínú ṣe òun sọ ẹsẹ ni bí àmínú ṣe fún yàn lóyún yẹn àbí. dádì wa ṣé ìwé ṣe ń bẹ ni. mo bẹ sọ̀rọ̀ tún ṣàgídí sọ lójú tì mí dúró tójú ò bá tiẹ̀ tiẹ̀ sára òrùn yẹn ni ṣé tí ara ò bá yẹn kò yẹ kí ìrìn ẹsẹ̀ tó fi rìn kò yẹ kó padà tó bá ń gbìyànjú lòún ti rà yẹn ìwọ ló yẹ kó jáde tó bá wá jáde tán ó mọ tó yẹ kó ṣe ọwọ́ ẹ̀ báyìí ó dàbò jù wọ́n tún jẹ́ pé látijọ́ tí mo ti fi ẹ̀ ó finú ṣe yín débi tó máa fẹ̀ yín gbọ́mọ̀ kan ìwádìí ọ̀kan tó fún yàtọ̀ oníkọ́lọ̀ àbọ̀tò yín ẹ̀kọ́lọ̀ àbọ̀tò ẹ̀ dànù lẹ́nu ẹ̀ ah. ta ló yẹ kó fa ọmọ yìí kó fa mọ́ra pé orí ọmọ ló ń pe ọmọ wáyé kí kó má sunkún mọ́ ìwọ ní kó lọ sẹ́ orí ojú ẹ̀ kọ́ a máa sọ tiẹ̀ létà. dádì wa ọ̀rẹ́ bùrẹ́lì. wo wo wo ah, I know àti wọ́n rèé ká farabalẹ̀ sí ó sà ti dùn báyìí. bẹ́ẹ̀ni. ok nǹkan tí mo fẹ́ báyìí sọ nílé ṣé rí bọ̀bọ̀ yìí ilé haúsá ló ti wá o nínú àwọn abókiri àwọn mọ́là tó ń ta súyà ìdùnnàlọ́wọ́ la ṣe fún gbogbo ọ̀la sọ géètì ó dẹ̀ ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn kò sí nǹkan tá a máa ṣe sí mọ́ ó mọ tó máa ṣe fẹ́mi kò lówó débi tó lè tẹ̀kì ẹ̀ but mi ò lè aláwọ̀ ẹ pé kò lọ àbọ̀ tó lọ mi lè fẹ́ kó ronú débi tí kó máa lọ lògùn tí ò yẹ kó lò kó máa lọ fa nǹkan tí a fẹ́ kó fà o mọ bí ìdàgbà. bẹ́ẹ̀ni sà. ẹni jẹ ẹni tàbí tó bá ti ní ẹni tí wàá bá mi lòdì. tó bá ti wá dé tó bá jẹ́ pé àmínú ò fẹ́ kó wọlé bá ní kò tẹ̀lé yín sí kó wá lọ gba nọ́mbà mi mo sá tìbí lórí àgbà. dájú wa ẹsẹ̀ wo ẹsẹ̀ wo ẹsẹ̀ wo ẹsẹ̀ wo. ẹ ti di ẹ ti wá sọ ẹni tí bẹ́ẹ̀ lórí àpàtẹ ní tẹ́lẹ̀ báyìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kì í ẹ padà. bọ́lá ṣe é gbogbo. era ma. Yes ma. ami ma, Ami. Amima. Ẹ ṣé ma. Àmì Jésù. Àmì ẹ eche ma. Yes ma. All right ma. Jerry, mo back Akẹ́sìrò for more than two hours. ó feel bad fún guy yẹn ó really dùn gan ó yẹ kó ṣe bẹ́ẹ̀ yẹn fún un. kò hmm. dá ọ̀rẹ́ mi. Ah, kí ni mo ṣe ṣòro jẹ́ kí n sọ kí ní kò fún ẹ sórí ayọ̀ tó ń wò yẹn businessman ó ń provide gbogbo everything tí mo fẹ́ ó ń fún mi kí tó bẹ̀rẹ̀ ilé ó ti fún mi kí tó bẹ̀rẹ̀ tó ó ti ṣe fún mi akínlélẹ́yìí ó mọ̀ pé mi mo mọ bó ṣe ń double date akin ò lè provide nǹkan tí mo fẹ́ fún mi so me, ì ní ìdẹ̀ understand. Lara yes. sori ẹni tí ò dá fún mi ó lè dá fún tó bá dọ̀là ẹ tí o ò lè rú anybody èmi sọ pé ó ì máa padà dá fáàkì. ta ló sọ fún ẹ pọ́lẹ̀ máa padà dá sórí gbogbo ilé tó máa ń sọ pé ẹni tí ò dá fún lẹ́ni o ó sì máa padà dá fún lọ́la sàkámà ń jẹ́ iná lò fún wa irọ́ ni gbogbo ẹ̀ kò lè dá fáàkì nítorí pé bẹ́ẹ̀ ló ṣe fẹ́ kí ni mo fẹ́ ṣe má bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ ni. ṣé mo wí pé ayọ̀ o ti promise àti gba apartment mi fún mi. kó máa lọ gba ilé fún mi sí màgòdò are you serious. i'm telling you o tún promise mi kó máa tún ra mọ́tò fún mi. Ah, ah, ló wá ní eh. pé kíní kan. Eh, ọ̀rẹ́ mi ṣùgbọ́n kan ọjọ́ ọ̀la náà máa jẹ́ ní gbogbo owó wọ́n ń chíǹjì yé wọ́n ń chíǹjì wọn. nǹkan tó yẹ kó sọ látẹ̀kùn tó fọ tó tó fi ọ̀rọ̀ gidi sílẹ̀ tó sọ nonsense wò ó máa invite ẹ lọ́la ó fẹ́ host mi. so màá pè é kó wá síbẹ̀ kí wọn náà wá gbẹ́nu sí i. omi ìbò máa ṣàngbọ́n lọ́la. ọlọ́run wàá jẹ́ wàá mu àtúndì lọ́lé. Ah, ah, first jesus is lord ṣùgbọ́n ẹ̀rọ kò láyé. problem wo jẹ́ n drinks kò ní gbogbo àtótó arére yìí. oúnjẹ sí kó má jẹ drinks ní ebi ń pa mi màá ń fagi. ṣé ń wò mí náà ẹ kí lẹ̀ ń ṣe sóyà ìwọ ọmọkùnrin yìí. àbùkù wẹ̀ mí o nínú àti gbàmọ́ eré dànsá lórí ọmọ àgbàdúrà àgbàdúrà àgbàdúrà lálẹ́ nínú ìgbà ọ̀gá máa ń gbàgbọ́ ìdílé títí àdúrà ọmọ mi. dáàdì kókò dé wá ń ṣe ìfún kí tó bá wọlé ọkọ bẹ́ẹ̀ yẹn á tètè bímọ ẹlòmíì má tètè tó bá wọlé ọkọ ó máa máa ṣe díẹ̀ níṣó and medically ṣé èyí kan sáré sáré láti rí yunifásitì gbajúmọ̀ sọ ní pé ṣe ti rí gáyìn ẹ máa lọ sí hospital. àkókò ti jọ lọ sí hospital dókò dẹ̀ sọ pé àwọn ní ìjẹun òkè kò sí nǹkan kan tó ṣe àwọn méjèèjì. ìgbà tí dókò ti sọ pé ìwà òkè ọkàn rẹ̀ balẹ̀ tó bá ń gbé apá rẹ̀ sókè òun ló tó máa ń fa kí kí ọmọ dúró lára èèyàn àkókò mi ṣe dáadáa. ìgbà mi ò kọ nǹkan mo máa sọ pé kó ṣe sọ̀rọ̀ ó máa fún mi nísìnyí ilé ìdígbà mi tó bá ọkọ dé láti ibi iṣẹ́ báyìí àwọn gbìyànjú ti tì fún mi máa máa sọ fún kó ṣe sùúrù ó ṣe ń bọ̀ láti ibi iṣẹ́ yẹn pé ó ti wà ní déédéé nǹkan tá à ń sọ yìí gbogbo ọmọ ti wà ní déédéé kó kàn dá sí ẹ lára yìí òtún wá ní kó lọ ṣe sùn kí gbogbo ọmọ tó padà tó bá ti ń bọ̀ púpọ̀ kù sóko tó jẹun before meal ni kò wá fi ṣe. ọlọ́run máa dáa ṣé ìdúrà ló ṣe wá fagbọ́n ṣe àwọn. madam ẹ wo ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ àwọn dájú wa ẹ wo ń tọ́jú mi o kódà àti ẹrù ọmọ tí mi ò tí ì ní ìdínsìn àtẹlẹ́yìn tí máa ní ìdíkin tó bímọ tóyún gan ò tí ì ga wọ́n ti rà á fún mi ẹ wo ẹ jọ̀ọ́ nítorí ọlọ́ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. ẹ wo gbogbo nǹkan tẹ́ ẹ ní láyé àtọ̀run ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ ẹ ṣé mo dúpẹ́ dáàdì wa ẹ ṣé o. arábìnrin dídí jókòó kò sí nǹkan tá a ṣe fún un táwọn mi ò tí ì ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ̀dá tó bá rí oore Hmm? tó bá wà ní kàwé dandan ni kò ṣe fún ọmọlàkejì ẹ. Bọ́sún nǹkan tí mo torí ẹ̀ pé ni arábìnrin tó jókòó yìí sórí bó ṣe wà ó wà nínú oyún mo lè fẹ́ assist ẹ títí tó máa fi bímọ wọ́n á fẹ́ kó bá mi fà mọ́ra mo fẹ́ kó wá register sí hospital yìí fún Atlanta títí tó máa fi bímọ ó tán. kò sí problem pẹ̀lú ẹ̀ bọ́tẹ̀ eh, báwo ló ṣe jẹ́ náà ó jẹ́ nǹkan kan mọ́tì. Osama Kitman ni òun ni wọ́n jọ sí ilé pọ̀ tó fi di nǹkan tó di yẹn àtìgbà yẹn tó ti di àwọ̀ láàrin àwọn méjèèjì ni ti wọ pé mo ní láti ti gẹ̀ so kó má lọ bá mi lórúkọ jẹ. ìyàwó Kitman bẹ́ẹ̀ ni ok sí wàhálà ojú bẹ́ẹ̀ lọ ẹ ó máa rí máa rí ní ṣe ṣe ṣe mo dúpẹ́ o ẹ̀yin náà ṣe o. máa lọ sí ọgbà tó ń ṣe nílé ṣùgbọ́n ẹ pẹ̀lẹ́ madam. bọ́n mi fẹ́ kó yẹ ẹ lẹ́nu ó ti yé ó yẹ kó mọ ipò tí àwọn kan wà pé à ń bí ọlọ́run. ìjọ tó bá débẹ̀ má disappoint mi o tó ti gbọ́ má dẹ̀ lọ kẹ́gbẹ́kẹ́gbẹ́ ń bẹ̀ yẹn mo rí pé iṣẹ́ ó kílèsì mi látìgbà tó ti wà pẹ̀lú mi mi ò rí ìwà tó dá ní ọwọ́ ẹ̀ jọ mo wá bẹ̀ torí ọlọ́run má wàá disappoint mi ṣó ti gbọ́. mo wá promise mi. wàá surprise me that is why. Ah, ẹ̀yin sì wà ń bẹ̀ yẹn tó yẹ kẹ́ ẹ wà ní ibi iṣẹ́ yìí kẹ́ máa ṣiṣẹ́ ewu lè wá ń ṣe ń bí báyìí. náà mo fi àwọn design kan wá. Oh, ok o ok ẹ máa ẹ máa ẹ máa ṣe design tẹ̀ ń ṣe ń bẹ̀. ok ma ok ma thanks ma. ok. Hi. congrats darling. congrats. like i'm really happy for you happy for you like really òun lọ sábẹ́kúta kó máa supervise kó kàn máa rí wọn báyìí kó máa gbọ́ tó ṣe kó lè máa rí a lot of money lẹ́yìn salary ẹ̀ man ká ní pè mí ni máa grab ẹ̀ báyìí máa dùn bá jẹ́. dash wo mo really happy fún ẹ gan-an ni because o kàn máa jókòó ni kò máa máa attend sí àwọn customers nothing again kó lè máa ṣe kí ni kó máa cash money yẹn ah ọ̀rẹ́. you are very lucky. well kí n má parọ́ tó ń jẹ ṣé transfer yẹn pay me at all. why. yeah because mi ò lè fi ọkọ mi sílẹ̀ níbí báyìí kí n máa lọ síbi kan tó jìnnà as in you know. babes ó dà pé yóò understand kò tó ń ṣẹlẹ̀ yìí transfer like kó lọ sí Abẹ́òkúta kó máa kó wálé fọ́kọ ẹ ní weekend oh, baby ah you are lucky o <laughs> ọlọ́ọ̀. ẹ̀yin lẹ ní rí bí nǹkan kan pè mí rí bí pẹ́ẹ́pẹ́ wà lé ọkọ ni ẹ máa mọ bí mo ṣe ń fi o ẹ nífẹ̀ẹ́ fi ọkọ yín sílẹ̀ lẹ́kọ̀ọ́ kó gbé yín lọ sí ibì kan tó jìnnà pé tìtorí pé iṣẹ́ or something. that mm-hmm. <laughs> anyways mm. i'm happy for you. thank you congratulations. Mm. má má gbàgbé nǹkan fún mi. no problem kò take care. ṣùgbọ́n ọ̀rọ̀ ti gé ẹ̀yẹ ṣiṣẹ́. ìwọ náà ṣe wà ní ọkọ yìí nǹkan tó kọ mọ nífẹ̀ẹ́ kó lọ máa sùn. she hmm? don't have sense kémi lọ máa sùn wèrè lẹ́yìn méjèèjì ó ní yín ti jọ dàrú papọ̀ mi i don't have sense kí n máa sùn. kò tí tó rẹ̀ kò tí tó rẹ̀ mi ní láti máa bẹ rojọ́ mo ń lọ. ó bẹ́tà kó máa lọ kó yẹ kí n sùn ó yẹ kí n máa jẹun ní ọ̀dẹ̀ ìdí ọ̀. àǹtí mi báwo ni. ó wà àǹtí mi inú mi dùn fún promotion tó ṣe fún yín àti ibi tó ń gbé yín lọ́wọ́ ó ṣe jàre. Hmm. àǹtí mi báwo wá ni bọ̀dá wálé ṣe tèké ńgbà tẹ́ sọ fún mi. Ah, wálé bọ̀dá wá tírámì ìgbà tí wọ́n kọ́ fẹ́ sọ fún mo fún ìpè bóyá tiẹ̀ máa bínú bọ̀ ó surprise mi nígbà tí mo sọ fún tí ò tẹ̀ bínú àtọ̀ ní kí ẹ máa lọ. ọkùnrin dáadáa ni wọn ẹ dúró báwo lẹ ṣe fẹ́ máa ṣe ilé bíbáyìí àti ilé ìtọ́hún yẹn papọ̀. kọ́ tí mo rò ń pé every weekend Mama màmá mm. every weekend Mama wálé. kò sí wàhálà ẹ jẹ́ dúró ìgbàwọn bọ̀dá wá lóun gan fẹ́ dínà kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣé kò sí. ọmọ pẹ́yìn láwọn èmi dúró de bọ̀dá wálé tán bá jọ máa fún mi lówó mọ́tò mi á lè lọ lé wa. tó o jókòó de wálé tí wálé máa fi dé tó máa fi fún ẹ lówó mọ́tò tó máa ń ṣe máa lọ tó ti gbọ́ mo jókòó dé wọn. kí ni má jókòó sórí fóònù mi. nínú mi bí mo ṣe kí n jẹ àmọ́ tí ẹ máa rí ẹ á lè jọ máa sọ̀rọ̀ dáadáa kò ń ṣe lè ta máa wá iwá sílé ọkọ ẹ lọ́ọ̀kú wọn máa tọ́ ilé ìwé kẹ̀kẹ́ ìka ìṣèlú kan bí èmi ṣe tán bí ìyá náà èkó mọ̀ pé kí n tó wá sí ìbà yìí o kò lè wait àti wí fún mi lọ́lá. èmi kò lè wait láti rí ẹ gbogbo kílọ̀bù ayé yìí pátá lájọ máa ná tán tábà ṣe ń bọ́ síbí lọ́tún tábà máa bọ́ síbí lọ́sì wọ́n máa wọ̀ rí gbogbo ayé ló máa jẹ́ níbi tó wà yìí. ọ̀gá máa rí dùn wà kí ló fi máa rí dùn mà fẹ́ sórí mi. o lè tí ì mà. ojú ẹ̀ ń dán o. Ah àbí kí mo wá fẹ́ ṣe ọlọ́lọ́run ni. <laughs> ẹ o ẹ o tiẹ̀ wá béèrè mi mọ́ rárá a bá ṣe jọ sọ́kọ̀ yìí náà. ẹ má bì ẹ má bì. kò tiẹ̀ sí wàhálà láláti bá ti ń wọlé sórí fóònù tèmi àní jà. <laughs> àmọ́ o ti fẹ́ máa ṣẹ̀mí o. kí ló ṣẹlẹ̀ kí lẹ rí. ọ̀rọ̀ tèmi àti ẹjọ́ sọ́kọ́ lélẹ̀ yìí náà àti ẹ̀gbọ́n ti pẹpẹ yóò yọ eléyìí èwo tún ni igbákejì yá àjọ. <laughs> ẹjọ torí ọlọ kí ló dé tẹ ṣe sún náà san gangan fáwọn ọ̀rẹ́ mi báyìí ah! èwo ni pẹpẹ yóò èwo ni igbákejì yá àjọ <laughs> ó jọ yá àjọ lójú. àwọn òní pásọ ṣẹlẹ lélẹ èwo ni. <laughs> Ah, well ọ̀rẹ́ mi ni ó ṣẹ̀dí láti èkó ni Fúnmiláyọ̀ lórúkọ ẹ̀ iṣẹ́ ló gbé wa láti èkó sí Abẹ́òkúta ń bíbà ẹ̀ dẹ̀ mọ̀ ìgbà tó ti léyàn ní bíbà kò ní bójúmu kó jẹ́ pé ó ṣẹ̀tún máa máa wálé tó máa máa fowó gbà káàkiri mo ṣe ni kó máa bọ̀ lọ́dọ̀ mi fún ọba àgbà díẹ̀ tó máa fi ṣiṣẹ́ tó dẹ̀ máa fi padà sí èkó ó tán. ọ̀dà kò sí wàhálà mi ò kò gbọ́dọ̀ da àwọn eléyìí lọ kò sínú agreement wa o tí n bá tún rẹ́lòmíì pẹ̀lú ẹ̀ á sì ra wa gbọ́ a máa sì ra wa gbọ́ o báwo wá lọ̀rọ̀ tíṣà. èwo náà rọ. ọ̀rọ̀ tá a sọ pọ̀ ní tòótọ́ àmọ́ nípa ọ̀rọ̀ tíṣà. ẹ wo bàbá kẹsìkẹ mo ti sọ fún yín pé kò sọ náà bẹ pé kẹ gbàgbé ẹ ah, ah, ìgbà tí òun ṣe pé relative yín ni bọbọ yìí gbogbo ìgbà ẹdẹ máa disturb mi ọ̀rọ̀ tíṣà ọ̀rọ̀ tíṣà kó wáyàwó tiẹ̀ síwájú mi ò lè fẹ́. ara máa fún mi rẹ̀ dúró náà sọ ti lọ́kọ ni. ah ò tí ì lọ́kọ bọ̀ kì í ṣe choice mi kó ṣe choice mi náà ṣé dandan ni ah, dandan kọ́ nìfẹ́. Ah, kọ́ má jẹ́ pé ìwọ náà wà lára àwọn géètì. <laughs> àwọn kílẹ̀ pé. géètì ah, ọkùnrin obìnrin méjì tán máa ń sọ pé wọ́n fẹ́ra wọn kọ́ mẹ́ẹ̀pọ̀ wà lára wọn. àfi géètì náà. nítorí ọjẹ nítorí ọjẹ wọn sábà pé kàn ní ọjẹ nu méjèèjì. bàbá ẹ ti gbé gbági kò ń ṣe gay lóbìnrin lesbian òun lóbìnrin ọkùnrin ni gay ṣùgbọ́n mi ìrọ́kùnrin kankan pẹ̀lú ẹ̀rí ìrọ́kùnrin pẹ̀lú ẹ̀rí. ẹ má wọrí suspense mi hmm. ohun àti oyè yìí kọ́ mi sùn. so ti gbọ́ o lè dojú tì mí lọ́dọ̀ tí ṣe èmi ọmọ tèmi ọ̀sán fún mi má dọ́dọ̀ rẹ̀ so ti gbọ́. àwa mọ̀ máa rí ilé tà á lọ. ọ̀dà bá tọ́jú bákejì ìyá àjọ àti pẹpẹ yóò yò wo ìwọ fọkànbalẹ̀ o fọkànbalẹ̀ tí n bá jíṣẹ́ fún ẹ mọ́ pé báyà mò ń parọ́ Hello, ẹ wo ẹgbọ́n kan tẹ́mi fẹ́ sọ kí ni ẹ ṣe kàn mí àṣẹ mi sanwó lẹ́yìn ni now two years ni mo san so kí ni gbogbo trust ẹ̀ wá ń bá mi sọ mo lè ti pa mo lè ti pa kí n má wálé rárá ti rí ni pé kówó oṣù mi last kí lè sàn mí òun trust ẹ̀ máa mi sọ ẹ kúrò lórí fóònù fún mi jàre rubbish wo nìyẹn ẹ kúrò jàre. gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ látàárọ̀ kò gbàgbé kankan yé mi o madam ẹ ní sùúrù ẹ ní sùúrù kí àtẹkà lèmi tẹ́ ń bá sọ̀rọ̀ three bedroom flat lónílé kọ́ room and parlour self contained lẹ́yìn fẹ́ gbà seven hundred thousand ẹni tó nílé fẹ́ gbà seventy five thousand ló wà lọ́wọ́ títí yín ṣé kèmí bá yín fowó kun ni àsìkí àtẹkà mo sọ́ọ̀rì gan mo sọ́ọ̀rì mo sọ́ọ̀rì mo sọ́ọ̀rì dákun má bínú jàre kò ní bàjẹ́ fún ẹ ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ àtẹ̀yìn bá rí ẹ tó bá lóhùn ọ̀rẹ́ yẹn nìyẹn ti sọnù ní o èmi rò pé ẹ̀yìn jẹ́ wò lè rí sa. bàbá kí àtìkẹ́ fún níṣà hmm. ẹ wọ ẹyin lẹ́mọ̀ jàre. ó dà bẹ́ẹ̀ o wá mọ̀ kan tí mo fẹ́ kó ṣe fún mi ìkejì ẹ mo fẹ́ kó bá sọ̀rọ̀ ẹ gbìyànjú kẹ́ ẹ ní adé orí kẹ́ ẹ fọkọ̀ bíkọ́ bá wà tí ò bá fọkọ ìṣòro ńlá ni fún un bẹ́ẹ̀ sì tó tẹ ẹ̀mí gan tí mo bá rọ́bẹ̀ máa jẹ̀kọ́ ọmọ pé tẹ́ ẹ bá ti wo àwọn kinní tẹ́ máa ń wo àwọn ọmọ rìn mí ní jàgé ah, <laughs> mo láfojú kú òní kọ rọrùn kọ rọrùn. ẹ ẹ wọ kọfẹ ẹ dákun ẹ dákun ẹ wọ bí ẹ bí ẹ dákun ẹ wá ẹ wá ah, ṣé ilé kejìlá yìí ti jáde ní àbínú ilé ọ̀dọ̀ mi yàn yìí. ilé ìlà ti jáde. ibi tẹ ti jáde lélẹ́yìí ẹ má bínú ṣe èyàn máa ń gbélé fún yàn kọ́mọ̀ mẹ́ni tó gbélé fún èmi ò rójú ìrìnnú lé talẹ̀ sanwó fún. ṣé ẹ máa wà ní. ok kí ni tẹ̀yin láti máa béèrè pé ẹni tó ń wọlé àbẹ̀ ẹni tó ń jáde báwo ni báwo ni tẹ̀ ń jẹ. ẹ̀yin jọdá di sókè. dírẹ́sà ni mo jẹ ayọ̀dẹ̀lá wà wò ní for your information ok. bàbá kí a ti kà sẹ́yìn fẹ́ náà mọ̀ wá ní. mi ò mọ̀ yín. ayọ̀ tó ń gbé bí la wá wá. Ah, ọ̀rẹ́ ayọ̀ ni yín ẹ̀kọ́ ti fojú mú mu hàn àjọ ìwọ́n máa wo ayọ̀ bàbá kí àtìkà ló ń sọ̀rọ̀ àwọn kan wọ wá àwọn ọjọ́kùnrin wọn jóbin. kí ni títí yín pẹ̀lú àwọn tó kàn lọ jẹ́jẹ́ jẹ́jẹ́ o. ó wàá mọ nǹkan tó jọ mí lójú jù ayọ̀ ń sọ fẹ́mi pé tèmi ọba fẹ́ ya wèrè mọ́ tilẹ̀ tẹ́lẹ̀ kí n tẹ́rẹ́ jì ah, mo kà bùkún lájẹ́ mi. kí ni títí pẹ̀lú àwọn tó ń kọjá lọ nǹkan tó yẹ pé nǹkan tó fẹ́ jẹ náà ń wá káàkiri bọ́n ṣe wáyé èdè wọn àbá àti ìwé ìbára àti ìwé kan tó gbà kó dáná. ṣé ìmúra tí wọ́n mú ṣètò ní àbí tóbi. ọ̀rọ̀ tí mo sá ń bọ̀ sọ tẹ́lẹ̀ ni pé ẹ̀rọra máa pọ́n dì nínú ilé ẹ̀rọra máa pọ́n dì nínú ilé tó ká mi mọ́jì tí njọ́ kan wọ́n ká kan mọ́ pọ́nà o. fún mi wọn náà wò ó tó wò ó tẹ̀mí sórí eléyìí kan tó ń ṣe ah, lára pọ̀ ju nǹkan tí jẹ́ẹ̀dì jẹ́ẹ̀dì ń ṣe lára ṣó yẹ ṣé tó bá mọ ẹ̀kan àbí méjì àpọ̀jù gbogbo nǹkan ni ó dà ọ̀ ẹ̀kan àbí méjì báyìí ó má dàbẹ́ pò sí láàyè mọ́ ni you be able to think straight ṣé ó yẹ ju jẹ̀dí tó ń mú tó yẹ pé ẹ̀yìn ń dùn mí inú mi tí wọ́n kàn tẹ̀tẹ̀ tún pọ̀ jura wọn lọ so kí ló ń gbádùn lára ilé. ẹ wo ọkọ ayọ̀ mi ò mọ ohun tí n bá mú sí i mo pé ẹ̀yin gan lẹ máa gbé mi délé ojú mi a máa pò yí báyìí náà máa ṣe bìlà. Hmm. bóyá o ti mú jù ṣe máa mú jẹ. Please stay now. no problem. Well, ìjọkọ̀ lèmi bílí pé ẹ̀dá máa ń tra nǹkan. Bàtò ẹ ló mú no problem. Um, how far away kí Kemi ti dé náà? Yeah, sure. Ah, Kemi á ti dé. Ẹ ah, máa yọ̀ máa yọ̀ fún mi. Ó dẹ̀ jọ kó farabalẹ̀ tálágbẹ̀dẹ bá nu rí lójú kan ní nǹkan tó ń wá nǹkan tó bá dẹ̀ pọ̀ ní ọ̀rọ̀ èèyàn ló máa ń dùn yàn nǹkan tó bá ń dùn yàn ló máa ń pọ̀ lọ́rọ̀ èèyàn fún mi mo ń bá ẹ̀sọ̀ kankan láti jọ yìí ó dẹ̀ jọ nítorí ọlọ́run kó kàn wọ́n pé fún mi bí oṣù méjì kí n fi prove ara mi tí ó bá dẹ̀ pé lẹ́yìn gbà yẹn you can back out. kí lẹ rí lọ́wọ́ mi wọ́n pé mo ti marry kò dẹ̀ possible fún mi kí n máa yan àlè láti mo wà nílé ọkọ fún mi kò sí nǹkan tí ò possible tó ṣe dà ṣé o jẹ́ sọ fún ẹ ríṣù àwọn tó ń yàn àlè ríṣù àwọn tó ń ṣe ṣìnà hmm? sórí àwọn tó bá rí wọ́n ṣe ṣìnà ju àwọn single lọ. apá ẹ̀ ṣe fẹ́ kí n dìde. Hmm, uh, no problem máa dìde gan bóyá kó fún ẹ sùn kó tó tó pé àlọ́ àbí jẹ́ kó fún ẹ sùn kó wọ́n fáìn bí o ẹja yẹn tó ọ ẹja kí o. Jamaica. <laughs> aago mi ló máa dẹ́tì lọ. <laughs> ẹ̀yin ọ̀rẹ́ mi bóun máa ṣe rìn létí ẹ̀ nìyẹn o. Hmm. Hmm. nǹkan kan ń tọ́ mi lójú báyìí hmm. nǹkan rẹ̀ kí á kò tẹ̀lé. tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo bá dé bíbá yẹn máa ti kógò jáde mi ò rí kò lórí tébù. Ah, ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn ẹ̀yin ọmọ wẹ́yẹ lọ ni kò sí nǹkan kan kò sí nǹkan kan tẹ̀lé mi lọ. kò sí nǹkan kan lẹ ìjọ wo nìyẹn bẹ̀rẹ̀. Ah, ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn. àkọyẹ ah, kó rí bẹ́ẹ̀ àmọ́ ah, jẹ́rìí ẹ̀ bóyá kí n fẹ́ kan dìde kí n lọ kó nu fíríjì fún ara mi. ẹ wo bàbá ẹ má dára yín láàmú mo ní kò sí nǹkan kan nu fíríjì mo ti sọ fún yín anytime tẹ bá ti fẹ́ wá bá mi tẹ bá ti mú àlejò tí mi ò gbé tẹ bá ti mú dání nǹkan tójú yín bá ti rí kẹ faramọ́ ṣé nǹkan mi wà ń bẹ̀rẹ̀ ọba kíákíá ṣé ẹ dúró náà ṣé nǹkan mi ti ẹ̀ wà ń bẹ̀rẹ̀ ṣọ́ràn ọ̀nà ah, wọ́n ní mi ò fẹ́ ní iye ẹ̀dẹ̀ ń tì mọ́ mi lọ́rùn ẹ̀dẹ̀ ń tì mọ́ mi lọ́rùn ṣé ẹ̀yin ni bàbá mi ni kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan ah, mo gbalé lọ́wọ́ yín nà mo dẹ̀ ń sọ́wọ́ yín fún yín ṣé ẹ̀yin lè fẹ́ fi mí lọ́kọ ni. inú ti ń bí ẹ pẹ̀lú nǹkan tí mo sọ yìí. ẹ̀dẹ̀ tiẹ̀ ti ń pẹ́ jù gan pàápàá ẹ wá máa lọ. gbọ́ ọ̀gá adé kí n understand kí wọ́n wọ́n wọ́n ó yà dìde dìde dìde wọ́n bá lọ jàre wọlé mọ́mí sanwó lé ni. ṣùgbọ́n àlọ́ a kò máa sì sọ. ẹ ti lọ ni. wọ́n fọwọ́ padà kọjú kọjú ẹ ti lọ ni. ẹ wo ẹ jẹ́ mọ̀ kó tó ṣe kéèmí òkú ayọ̀ ni àbí kí wọ́n ti ẹ̀ hmm. gbowókò <laughs> oríṣiríṣi ló bá pè mí lọ sí bá bàbá jókòó síbẹ̀ ló bá fi pẹ́pẹ́ sí òun. mọ́mí ẹjọ́ má bínú mo ti pè wọ́n so wọ́n sọ pé ó dàwọn tóbi alẹ́ káwọn tó dé so wọ́n travel ni wọ́n lọ fún administration to be sincere kí wọ́n dà pé bẹ́ẹ̀ ni. kálẹ̀ gbé. pásítọ̀ náà mo pè. lọ́nà alẹ́. bẹ́ẹ̀ ni ó dẹ̀ máa bí òru ganan tó máa wọlé because mo ní sọ́yìn tó fún yẹn <laughs> bí kò sí èmi bọ̀tá uh, àwọn náà ní káwá lè nì. ẹ ẹ ah, ló ṣe ni pé ṣe wọn bí ọ̀rọ̀ àwọn minister of god wọ́n tún ti pè wọ́n ni wọ́n tún ti gbà pé mí ní ìṣòwò ẹ̀jọ̀ ọmọbìnrin náà. àwọn padà wá ní ànílé ju ìbàlẹ̀. pásítọ̀ tó tún ní ká wá lẹ́yìn òun là tó bá ń lè yìí o ah, ẹ wo gbọmọṣẹ́ yóò máa ṣe mí báyìí. mi ò ní rírú ẹ̀ tí má dẹ̀ ń sọ̀rọ̀ ní tí wọ́n kí n má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ kí ni mo fẹ́ sọ fọkàn mi tí n bá pẹ́ délé ń ṣé màá sọ pé mo tẹ̀lé grandma jáde pé torí àìrọ́mọbí mi yìí ni àbí kí ni kí n sọ fún. ẹni ṣe ẹ tó ń sọ̀rọ̀ bí ọmọdé ẹni ayé ti ń ṣe kí láyé ń ṣe gbogbo ìtàwé iná ṣe lódùn ọdún mélòó iná yìí ni kò yẹ wé àbí bóyá o ti pẹ́ jù àti wípé pásítọ̀ yẹn tọrọ ẹ̀ tún di ta lálẹ́ dé yẹn òun náà ò rò ó ipò tó wà ga púpọ̀ ó lè jẹ́ pé ìgbà tó dọ̀hùn ni pípẹ́ ìtúdébà tí ò ṣe é fọ̀hún lẹ̀ kò sí ní tá a máa ṣe a máa padà wá ni ẹni wọ́n ọmọ kì í sùn a máa padà wá ni. ìgbé àlọ́. Kevin kọ́ ah. kí ló ń ṣe báyìí náà àwọn ah. ti dà nǹkan sára ni fún mi ṣé wo ló mu bottles tó wà lẹ̀. èmi ìbọn. Ah, I will leave you alone. I will leave you alone. <laughs> Okay, ó máa tún ṣẹlẹ̀ ní akọ. You're going to be okay. No. Oh. No. Oh, oh, for me, why now? Eh. Wicked What? Oh. Ah. Dájúdájú, ayọ̀ ló lóyún inú mi. Ayọ̀ ló lóyún inú mi o ọ̀rẹ́ mi kí wàá lọ fẹ́ ṣe báyìí. kò sí nǹkan méjì tèmi fẹ́ ṣe mo máa ṣe oyún yìí dànù ni. wá ṣe kíni wá ṣe olúwa fún mi o fẹ́ ṣe oyún yìí. oyún tó ti ń wá nílé ọkọ ẹ láti bí ọdún bíi mẹ́ta tí ẹ dúró náà ṣé o máa ń ro tara ẹ rárá ṣá no tell me ṣé o máa ń ro ọ̀rọ̀ ìgbésí ayé tiẹ̀ rárá ṣé o máa ń ro life ẹ ṣé o máa ń ro future ẹ because ẹ̀yin tó jẹ́ wípé agbọ́kọ lórí ni yín báyìí ọkọ yín nìkan lè máa rò ẹ̀yin fúnra yín ẹ̀ kí ń wo tara yín àbígbà tó ti ń wá oyún fún ọdún mẹ́ta tó rí o wá wò pé torí pé ọkọ ẹ̀ ló lóyún o wá fẹ́ lọ yọ ọ́ dànù o fẹ́ bà life rẹ jẹ́ ìgbà tó bá yọ ẹlẹ́ ìgbà olómọ tó fẹ́ ní mi ò jàre ṣé ọkọ ẹ̀ tó ti ń bá lòpọ̀ láti bí ọdún mẹ́ta tí oyún ò dúró sí ẹ lára òun ló máa wá nírètí pé bóyá ó lè fún ẹ lóyún lọ́jọ́ ọ̀la ọ̀rẹ́ mi èmi ò lè gbà kó ṣẹ́yìn o oyún tó wà nínú ẹ yìí ó máa bí ni kò dẹ̀ sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ ṣórí kò sí nǹkan tó ń bọ̀ lókè tílé ò lè gbà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ eléyìí ò dẹ̀ ṣẹlẹ̀ rí a fi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run ṣórí nǹkan tó kò sí nǹkan tó bá ṣẹlẹ̀ láyé ọgbọ́n tí èèyàn máa dá sí lèèyàn máa wá way out báyìí òun lèèyàn máa wá ṣé orí oyún tó wà nínú o máa ti wọ́n kọ ẹ lọ́rùn. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ máa gbé oyún rẹ o máa gbé lọ fún ọkọ gbogbo nǹkan tó bá dẹ̀gbà ni mo máa fi fún ọ bó jẹ́ kó jà bó jẹ́ kó fọwọ́lá ó máa lọ fún ọkọ ẹ̀ lò. ṣé ayọ̀ wèrè olórí burúkú tí ò wà responsible yẹn ló fẹ́ gbé fún ẹni tá a mọ ibi tá a mọ rẹ tá a mọ ibi tó ti ṣẹ̀wà tó jẹ́ pé kò máa ń rìn lọ máa ń rìn bọ̀ bí olórí burúkú ni ṣé yẹn ló fẹ́ gbé oyún inú ẹ̀ fún ni ẹni tí ò lè tọ́jú ẹ̀. wọ́n wo ọ̀rẹ́ mi oyún inú ìyá máa gbé fọ́kọ ẹni kò lè sí nǹkan tó máa ṣẹlẹ̀ ṣó ti yẹ ayé ń ṣe wé dáadáa àìmọye o máa lè nílé olówó kí ló ń ṣe ẹ <laughs> ìwọ fúnra ẹ gan-an ṣó ọmọ bóyá èrè ìgbésí ayé ẹ o mọ̀ bóyá bomi sí ẹ̀gàn bóyá wọ́n dọ́gbọ́n sọ́rọ̀ ẹ̀ ṣó o mọ̀ bóyá o máa lè ní ẹ èmi tí mo jókòó gan-an èmi gan-an mọ̀ bóyá o máa lè mi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àwa ṣáà láti dàgbà tá ti dèèyàn gidi ọmọ ọlọmọ ń jẹ́ kó lọ́ọ́ má pọ̀ mọ́ fọlọ́mọ ọmọ ọlọmọ ń jẹ́ àtọmọ ọlọmọ àtọmọ èèyàn kéèyàn ṣáà ti rí kan bí ṣé ó ti yẹ o máa gbóyún inú ẹ̀ fọkọ ẹ̀ kò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀. ẹ orí ah. bá a ṣe máa pa bá a ṣe máa kú ọlọ́run á kọ́ wa ṣe nǹkan tí mo ṣàmọ̀ ni pé o máa ti oyún ìsọ̀kọ Hm? Hm. Hm, ìyàwó gẹ́gẹ́ fi yé wa wípé ẹ ti wà five weeks gone. Really? Yeah, ẹ ti ẹ ti wà pregnant for five weeks now. <laughs> Doctor, thank you so much. No mi dùn gan. <laughs> Congratulations. Thank All Yeah. O de ṣọ́ọ̀kì nǹkan tó sọ yìí, tó tọ́ ni gẹ́gẹ́ bí result ṣe sọ fún wa ó ti wà private kan thank you very much. kí wàá next. Mm, next thing sì ni kó wá register ẹ̀ antenatal and tó bá dẹ̀ ní hospital tó súnmọ́ lábẹ́òkúta tó wà tó ti ń lò tẹ́lẹ̀ ó sì lè register síbẹ̀ náà but for the mood tó wà ń at this stage ó need proper check up river so ó ní láti wá register ẹ̀ antenatal once again congratulations. thank you. but mo ní ìbéèrè tí fẹ́ bí ẹ o bí èlò ni DNA test máa jẹ́ ǹsìn. DNA test bí mo ṣe gbọ́ nìyẹn o kẹ́mi. ṣé èèyàn máa ń ṣe DNA test nínú oyún ni wọ́n dìgbà tá a bá bímọ tán náà máa lọ ṣe DNA test bóyá bàbá yẹn ló lọ́mọ àbó nǹkan ló ní. ọ̀rẹ́ mi tí mo bá ro ọ̀rọ̀ yìí dáadáa tí mo rò ó jinlẹ̀ kí ni gbèsè tí ọkọ ẹ máa sọ wípé kó lọ ṣe DNA test nígbà tó lóyún. because naturally ọkùnrin tó ti ń expect kíyàwó òun lóyún látọjọ́ tó ti pẹ́ tíyàwó ẹ̀yìn wájàjà lóyún kò ní máa suspect yìí pé òun kọ́ lòun lóyún yẹn tóun náà bá pè lọ́mọkùnrin ṣé kò ń ṣe pé àtọ̀ ọkọ ẹ ò lè dọmọ because kò yẹ kó ní kó lọ ṣe DNA test náà ó yẹ kínú ẹ̀ máa dùn ní pé ìyàwó òun lóyún. Ah, wá Kẹ́misọ́lá ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ah, ó mà fẹsẹ̀ méjèèjì ti ro kẹ̀ ah, kó má jẹ́ nǹkan tí mò ń rò yìí o. because kò nọ́mà kò nọ́mà rárá o ìgbó gan o ní láti tẹ ọkọ ẹ ní fún dáadáa mi ò rò pọkọ ẹ pé lọ́kàn i'm telling you eh. ni because ẹ jẹ́ àjọ gbọ́rọ̀ yìí dáadáa o ọmọ tẹ tí ń wá tipẹ́tipẹ́ tó wá rí oyún náà tó wá sọ pé kẹ lọ ṣe DNA test tó ó ti mọ̀ wípé nǹkan àtọ̀ nǹkan ló doyún rẹ̀. ah ìgbé mi mi ò lóyún obìnrin o àbí ah àmọ́. owó lẹ́yìn méjèèjì jọ mú sọ báyìí. owó ọkọ mi náà kò ní pa ni o. Eh, eh. kí ló ṣe ọkọ ẹ. ọkọ ah. wálé ni iṣẹ́ ló ń kó wálé dẹ̀ ní pé ẹ kó má wà sábẹ́kúta kó má wà kí wa pé kìnnìkan kìnnìkan kó jókòó táwọn nílé máa. Ah, ah. mo gbọ́ torí kí ni mú fóònù ẹ wá kí n pè wọ́n máa yẹ ní kó má wà sábẹ́kúta torí kí ni. mi ò ru ní sùúrù kí ló fẹ́ pè wọ́n fún. Ah, ká sọ́nà ni torí kí lẹ́dọ̀tà ní kó má wà sábẹ́kúta. gbogbo má wọrí àti ẹ̀ ti bá wọn sọ̀rọ̀ àti yanjú ẹ̀ wọ́n ti fi lọ́kàn balẹ̀ wọ́n ní kó má wọrí ibi kó ẹ̀jọ́ ààrẹ wọ́n lára ẹ̀ ń gbọ́. tẹ́ bá gbé wálẹ̀ díẹ̀. ìbílẹ̀ yẹn méjèèjì ń sùn ṣé mo kọ́ tójú wa rí ni ẹ wá débi ẹ sọ pé percentage kan lẹ́fẹ̀ẹ́ lọ́gbà tó bá yẹ pé bàtà wà ń ṣiṣẹ́ yẹn ọ ti sọ táyà sí wa lọ́rùn kan ṣé máa ma sọ pé percentage yẹn fẹ́ gbà ṣé mo kọ́ tójú wa rí ń bẹ̀ ká tó lè owó yẹn gbé kúrò ń bẹ̀ ẹ méjèèjì wá jókòó sí ibẹ̀ sọ pé percentage kan lẹ́fẹ̀ẹ́ máa gbà àṣẹ ẹ̀ ti ṣe é máa mú gbó. wàláì fún nǹkan tó yẹn mi ti fẹ́ gbọ́n kọ̀ọ̀kan seventy thirty ni mo fẹ́ seventy fẹ́ mi thirty fún yín period. Ah, bàbá wọn pariwo má bínú sáà ẹ̀jẹ̀ tiẹ̀ má tètè rú ni kí lẹ́lẹ́ fẹ́ ẹ̀ náà. seventy thirty. oh seventy thirty ẹ̀ náà dẹ̀ da o seventy fẹ̀yìn àbí thirty fáwà ẹ̀ náà da ọmọ láyọ̀ láti sọ fún yín pé kọ́ bọ̀ ẹ̀ lè rí gbà mẹ́. wọ́gán dúró fit now charisma ẹ gbé kó lọ gba license bọ́ kó wọ́gán lọ gbà fúnra ẹ̀ ó dùn ṣe ló lọ bẹ́ẹ̀ ni ló wá bá wa kó lórí ẹ̀ o kọ́ bọ̀ ẹ̀ lè gbà kò sí nǹkan tẹ́ lè ṣe kọ́ bọ̀ kò sí kọ́bọ̀ tẹ́ máa gbà lọ́wọ́ wa torí kíni. sòṣẹ́ kan tó fẹ́ sọ nìyẹn. aláyé kò yẹ kó rí báyìí. ẹ má dá sí i ìwọ gan jọ wá nà ọ tó jọ wá ní yẹ kájọ máa rìn ní ọ̀gbẹ́ni fòúnlẹ àìsíwáṣí nídìí kò yẹ bọ lórí owó tí bí yẹn kúrò lórí ẹ mo lè fún ẹ two percent. màá jẹ́ kó mọ̀ yìí pé bí mo ṣe mo lè mo ṣe mo lọ́pàá ojú ajá. <laughs> bàbá olè ni wọ́n fúnra ẹ̀ bàbá olè yóò kì apá kan olè apá kan ọlọ́pàá dáhàánú ẹ̀ ó dàda ara àánú ẹ tó o bá kọjá yẹn ò kú òbí gbàgbé ò kú òbí tó wà yìí. ẹ gbójú sókè ó bá mi. Oro, ẹ wò ọlọ́pàá ṣe rí ẹni gangan gangan òun ni ẹni tó kọ́kọ́ àtàkì mi ní ìgbà tí mò ń gbé owó mi bọ̀ láti inú ilé ti fẹ́ wọnú mọ́tò tó tó yọ ìbọn sí mi ìbọn ló yọ sí mi ó ní ti bá pariwo pé òun máa waste mi dànù ni bẹ́ẹ̀ ni ẹ wò ẹ wò iṣẹ́ takuntakun ṣe rí ẹni yìí ẹni yìí hmm. oyún lóògùn kò yé mi ṣàdédé mo rí kí mọ́tò mi tó disappear kúrò lọ́wọ́ mi ló bá já kí mọ́tò gbà òun ló bọ́ sí di mọ́tò tó wà wá lọ ṣé wá rí ẹnì kẹta yìí ẹnì kẹta yìí gangan òun lẹni tó taari mi sínú mọ́tò kọ̀ rọ mi sínú mọ́tò yìí ìgbà tó wá rọ mi sínú mọ́tò tí máa ṣe lajú báyìí mo kàn bára mi lẹ́gbẹ̀ẹ́ ẹ̀gbẹ́ títì mi ní odindi mi lẹ́gbẹ̀ẹ́ títì ẹ̀wù ẹ̀wù ọ̀gá ọlọ́pàá ẹ̀jọ̀ torí ọlọ́run ṣé ṣé kẹ́ bá ń bí wọn rí mú yìí ẹ̀wù kẹ̀kẹ́ ì ṣé ẹ ti bá ń rówó mi gbà lọ́wọ́ wọn. ìwọ pẹ̀lú owó orí ẹ o tún jalè wàhálà ẹ̀wọ̀n bá díẹ̀ tó kù tó máa lò láyé ẹ̀wọ̀n ló ti máa lè tó kù. ẹ ọ bàbá ẹ má fi ṣe rí nǹkan tẹ́ bèrè yẹn gbogbo everything ti wà ní ìkáwọ́ wa ṣe understand investigation lọ lọ́wọ́ ṣé iná ti wá rí pé àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ báyìí torí ọ̀pọ̀lọpọ̀ tán bá rí wọn tá bá dá wọn dúró wọn là ń embarrass wọn ìgbà wo ni wọ́n rọ̀ mí ìgbà wo la rí wọn kó Nigerian police fẹ́ kẹ́ mọ́ fáwọn ìwọ wàá mú àbá lọ sọ́fíìsì ẹ lọ bá ọ̀gá lọ́fíìsì èmi náà máa jọ yín bẹ́ẹ̀ sí ṣe gbọ́. ọ̀dà olóyè burúkú ni ọ̀dà àbá ẹ jà lọ. Ah, lẹ́yìn ẹ̀wọ̀n ní máa kù sí ẹ ló jẹ́ tùgà ẹ̀ ṣé mọ̀ pé mo ń béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín ju gbóyè lọ́jọ́ bí kò sẹ́ni lọ́dún ọlọ́dẹ ti ṣe é sí wọn lẹ́yìn mẹ́ta ẹ wojú mi dáadáa o inspector gbére gbére yẹ bá gbọ́ màá sì di ọgbà ẹ̀wọ̀n tí mo bá rí pé tí wọ́n láwọn bàbá lẹ́yìn tó fẹ́ sọ pé àwọn fẹ́ máa di àfẹ́ máa ṣe ìdíwọ́ ìdènà fún mi máa wò pé tí ẹ mẹ́tẹ̀ẹ̀ta dá tó ṣe ní ilé kò tí ẹ ọ̀rọ̀ ti lójú bẹ́ẹ̀ lọ ìwọ yóò pẹ̀lú wọn reality ni sórí ọkọ ayọ̀ òun làwọn ọlọ́pàá escort lọ pẹ̀lú handcuff lọ́wọ́ yẹn wo alọ́tọ́kọ́ lóun kígbe ni ọlọ́ṣà for your information ó níyàwó ilé o ò mọ̀ kó níyàwó ilé ó níyàwó ilé. Ah! kò lè dá fáyọ̀ kò lè dá fáyọ̀ mo padà ṣe sí mo ti tẹ́ dúró náà ṣé mo ṣe mo lọ yẹn sí tó bá tọ́jú ẹ̀ mo máa dárúkọ bí bóyá bí àwọn reality bẹ́ẹ̀ girlfriend bẹ́ẹ̀ àwọn tó bá jẹ nínú ogún ẹ àwọn tó ra property fún ló máa dárúkọ. ọlọ́run gbogbo ṣé kò kúra property fèmí ó kàn gbálé fún mi ni. ṣé owó báǹkì ló fi gba rí báyìí kì í ṣe pé owó olè tó lọjà yìí náà ló fi ń finance ẹ wo ìyẹn kéré ọ̀rẹ́ mi ṣé rántí pé next month lówó lé ń dì wo tiẹ̀ ta pò bí gúgúrú. ṣé kò sí wáyé sí tó bá bá kí oṣù ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ìnà ṣó máa dárúkọ boyfriend yẹn ni. ẹ tí ò bá dárúkọ èmi ṣú ọ̀gbọ́n máa dárúkọ. Ah! torí ẹjọ́ jẹ́ ni ẹjọ́ máa ń lọ ẹni ẹyẹ ilé òkè ìbò nílé jẹ tán kó wá lóun fẹ́ fòdà. ẹ ẹ mo ti ṣẹlẹ̀ sí mi wípé mo sọ fún mi bára mọ́ ìyàn ìyá nínú ẹ̀ fẹ́ sínsìn. ẹ ó ti pè mí láàárọ̀. ìyá ọlọ́run á fún mọ́mì lálàáfíà mo wá sọ wípé àsọ rẹ mo mo láìkì mi kan mú dẹ̀ mọ̀ so mo wá fẹ́ kó dúró síbi èyí so wàá máa fún mi ní information pé ọ̀rẹ́ mi o dúró o fún mi lágbo máì tí ìwà o wọ́n wẹ́ mi o wọ́n dúró síbi ìbàkẹ́mi náà kẹ́rù mi. ṣé tó bá ti wá ń lo kó wá máa fi sọ́kàn má gbàgbé toro sọ wípé o kì í double date ayọ̀ nìkan ojú kan ṣo báyìí padà tiẹ̀ máa ń. ìwọ má tún sọ yẹn má tún sọ yẹn mọ́ yẹn ò ní ìdí kò necessary mọ́ ìwọ máa gbé bí dúró síbí. ìwọ wọlé lọ wọlé lọ kémi sáré lọ kó nǹkan ṣọlẹ mo ṣe dúró. ara ṣe rí àwọn privilege kan tí mo fún mi ò fẹ́ kẹ́ ẹ̀ sílò ṣe understand ó yẹ kẹ́ ẹ mọ rúùmù ẹ̀ṣẹ̀ tí ọkọ yín ṣẹ̀ ọkọ yín adigunjalè ni o nǹkan tí mo dẹ̀ ṣe fún yín mo wò níwò wípé wẹ́n ojú ló ń rojú ṣàánú àmúdẹ̀ rí pé ẹ play innocent lóró máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí àwọn ìyàwó wọn kì í mọ iṣẹ́ tí ọkọ wọn ṣe tí ò bá ń ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ gbọ́ ó yẹ kí n fi tẹ̀yìn because ìyàwó lè níyìn báwo lẹ ṣe fẹ́ wà tẹ fẹ́ máa bá ọkọ gbé inú ilé tẹ̀ ní mọ iṣẹ́ tí ọkọ yín ṣe ẹ máa wo ọ̀sà mi ò lè pàwọ̀ fún yín mi ìmọ̀jẹ́ tó ń ṣe ọkọ mi tẹ́ ẹ wo yìí ojoojúmọ́ mo máa fi ń bẹ̀yàn kọ̀ọ̀kan tó ń bá ṣiṣẹ́ sọ ọba àbòye fẹ́ mọ̀ mí ìmọ̀ sá bẹ́ẹ̀ ni sá. eléyìí náà máa kọ́ àwọn obìnrin ẹgbẹ́ yín tó kù kọ́ wọn lọ́gbọ́n ah. Ah, nítorí wípé ó ti ẹ̀jẹ̀ kí ìjọ kan kẹ́ni mo fi wá mọ ibi tó ti ṣiṣẹ́ mo jẹ oúnjẹ mo fi wá gbóúnjẹ fẹ́ lọ́fíìsì wàá fi ìyẹn mọ́ṣẹ́ tó pẹ́ ń ṣe ọkọ̀ adigunjalè ńlá lọ́kọ̀ yín ah. ṣé ẹ̀dẹ̀ ẹ̀jẹ̀ ń sọ pé wọ́n fún yín ẹ̀jẹ̀ kí yín jẹ́ the last tẹ wọ́n máa sọ ọ́fíìsì lẹ́yìn eléyìí màá dìtẹ̀ yín màá ní kẹ́kọ̀ọ́ statement. ah ẹ jù ú ṣe àìlè o bàbá ẹ jù ká ṣe fà ẹ báwo wà ní ṣe. bó ṣe wà ẹ́ sìn wọ́n gbọ́dọ̀ dé kóòtù lọ́la. dáàsù dáàsù dáàsù yẹn lára àwọn ìyàwó àwọn olè tó já yẹn lára wọn nílẹ̀. ṣé pé ìyàwó olè tó jà mí òun ló dùn àríwájú yìí ah. kí ló wá ń dúró ṣe. ó ní àwọn ọ̀pọ̀ tó wá ṣe lọ́dọ̀ wa gẹ́gẹ́ bí iṣẹ́ ọlọ́pàá àwa kàn fún wọn láwọn details kan tí ò tọ́ sí kò ní mo dẹ̀ ti jẹ́ kó yé yín ṣòye yìí sí ẹ má jẹ́ kí n rí ní station ah. mo ṣàánú yìí ní. ẹ wo ibo ẹ ti ń fi ọ̀rọ̀ yìí falẹ̀ iwájú mi ti ṣe ń ròyìn ó yẹ kẹ́ ti detain eléyìí náà ó yẹ kẹ́ ti detain ẹ̀ ó yẹ kẹ́ ti jù sínú gbàgán fẹ́ bá mọ nǹkan tó dá nígbèsè ayé mi owó mi tó gbé ọ̀dọ́ ọlọ́pàá ẹ ń wò mí báyìí ni ẹ kò mú mú ti kó máa pátá àwọn arábíyọ ti pa mí tán. ẹ má wọlé ẹ ṣàlùwẹ̀ ṣàlùwẹ̀ ọmọ mi ẹ̀ṣẹ̀ ń tún mi ọmọ ah. ah. inú ẹ̀wọ̀n lọ́pọ̀ ẹ máa kú sí wọ́pọ̀ ah. ẹni bí ẹ bá ti ṣe rí ẹ ò ní fi ara lé lọ please go wọ́n bẹ̀ mí ó yẹ kí bẹ̀rẹ̀ sí ní jẹ ẹ̀jẹ̀ ní tútù ni ọkọ̀ ẹ wá pàṣẹ ẹ wò wà lé ọ̀gá wà lọ́fíìsì. madam mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. yẹ́ẹ̀ tẹ̀lé ti bá yẹ. táwọn lè mọ̀ wípé ó lè láyọ̀ ọjà. ilé ayé ìṣá ò rí pọ́lọ́ ń pẹ́yọ gidi gan ni ìgbà tó tiẹ̀ jẹ́ wípé àmọ́ orú èèyàn tó jẹ́ àmọ́ movement ẹ̀ àmọ́ lé àmọ́ ọ̀nà ẹ̀ ó kàn máa ń wọlé ó máa ń jáde ni àmọ́ ọ̀nà ẹ̀ àmọ́ orú tó ń ṣe aṣọ oníṣẹ́ ẹbí ni aṣọ lè ló ń jà ṣé ẹni tó fẹ́ lọ gbóyún fún nìyẹn ó lè ọmọ nǹkan tèmi rí nínú ọ̀rọ̀ tó wà ní ọlọ́run mọ̀ mọ́ fi bọ̀bọ́ yẹn ṣàǹgẹ̀lẹ̀ fún ẹ òbí mi gbé lọ́wọ́ kí ló rí ọlọ́run fi ṣomi sábà bí ẹ àtàrẹ ni wọ́n ti fẹ́ dọlọ́mọ láyé so dájúdájú ọlọ́run fẹ́ mú owó jẹ kó di ọlọ́mọ látara bọ̀bọ̀ yẹn bẹ́ẹ̀ ni mo sọ fẹ́ ṣórí ó ti wá ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ báyìí àfi ká gba kámù ọlọ́run dá ẹ lọ́jọ́ olùfẹ́ lọ àbí jọ kóòtù wo ló fẹ́ gbọ́ lọ́run lọ àbí kí ni nǹkan tó fẹ́ ṣe ń sìn ṣé ìwọ fẹ́ lọ gbọ́mọ fólè àbí fẹ́ lọ dìyàwó olè àmọ̀ràn mi fún ẹ òun ni pé kó lọ padà sílé ọkọ ẹ o bẹ́ẹ̀ ni ọkọ ẹ ti ń pè lẹ́nu ọjọ́ mẹ́ta ò dá lóhùn ó ń wá ẹ kiri ò fẹ́ rí ó ń pẹ̀ lórí aago ò rí kọ́ọ̀lù jọ tó yọ lọ ṣogun láyé ahọ́n àti eyín bọ́ ṣe close tó wọ́n máa ń jà ah, tí ẹ bá jàjà kan tẹ́ ẹ bá parí ẹ ìgbà wo lẹ fẹ́ jà míì arémájà kan ò sí o àjàmá rẹ̀ náà kan ò sí ṣé o ti gbọ́ advice mi fẹ́ ni pé kó lọ parí ìjà pẹ̀lú ọkọ ẹ̀ kó lè padà sílé ọkọ ẹ̀. èwo rè. dókítà. tàbí níbẹ̀. báwo ni ọ̀rẹ́ aṣọ wa pa o mo fẹ́ kí nǹkan yé ọ ṣùgbọ́n wípé ilé ẹni la ti ń jẹ èkúté onídòdó bẹ́ẹ̀ ni àti pé tílé kan bá ṣe ń tòrò tí ò ti dàrú ọmọ àlebẹ ni ò ti dàgbà o yeah so sórí decision to make yẹn ó wrong gan advice ẹ̀yọ̀kan tí mo ní fún aṣọ rẹ̀ òun ni kó pa ìtìjú mọ́ra yes pa ìtìjú mọ́ra kó gbàyàwó ẹ padà kẹ́tẹ́jọ́ máa gbé láìfín lọ kò sẹ́ni tó máa mọ àárẹ̀ méjì ló máa wà náà ó bẹ́tà ju gbogbo bó ṣe fẹ́ lọ adopt ọmọ yẹn o mi ní tó ẹ̀ o ọ̀rẹ́ gidi lèmi àti ẹ̀ ó dẹ̀ ti pẹ́ tá a ti ń bàbọ̀ hmm? ok jọ mo fẹ́ kó ronú sí o jọ ah, má dẹ̀ gbàgbé kankan èmi àti ẹ̀ láàrin èmi àti ẹ̀ àjọ márùn tó ń ṣe ẹ̀ o àjọ márùn tó ń ṣiṣẹ́ so ah, ronú sí ọ̀rẹ́ jọ hmm, tó bá yẹ jẹ́ get back sí mi ṣùgbọ́n jọ jọ hmm, bàyàwó ẹ̀ padà please. Okay. All right, later. space advice ẹ pé kó gbóyún inú ẹ gbogbo ẹni tó ń sọ pé òun fẹ́ lọ adopt ọmọ ẹ kó ní ìdẹ ọmọ táwọn ọmọ tó ti rìn wá ẹ tó jọ torí dókítà ṣé ni tó fìyà jẹ ní ni màá tún gbóyún inú mi lọ bá nínú ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi ṣé tí mo bá bímọ ṣé kò ní fìyà jẹ ní àti ọmọ mi mo ti wà ókè bí mo ṣe wà yìí o mo ti gba kádàrá mi mo ti mọ̀ pé bí mo ṣe yan wáyé nìyí ẹ jẹ́ kí wọ́n báyìí gbọ́mọ ẹ wò ẹ má jẹ́ kí n padà lọ sọ́dọ̀ ọmọkùnrin yìí mọ́ mọ́ lọ́mọ́ mo ti wà òkè bí mo ṣe wà yìí. ọkọ mi nítòótọ́ arákùnrin lẹ́bi àwọn bàbá mi kàrò bí mò ń fọ àwọn adé ìwé bàbá dẹ̀ wú báyìí ẹ jẹ́ ká dúró dúró ẹ̀ káwọn tó fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn wa ọ̀tá bí báyìí sí ìyàwó olórùka nìyẹn tó bá wa wà nílé pẹ̀lú nínú ojú wo ló fẹ́ kí aráyé tàbí kí ló fẹ́ kí káráyé máa sọ nítorí yọ̀yọ̀ lẹ́nu aráyé kí ló fẹ́ kí wọ́n máa rò gbé ìyàwó ilé ìyàwó olórùka níbo ló ti gbóyún wá ó ṣe jẹ́ káàrò yẹn mọ́ ṣé bóun náà ló ti ń fún gbogbo wa tó ló ń gbòdú láti yọ yìí òun náà fún ara ẹ̀ náà ló tún bẹ̀rẹ̀ wá sí tó wà ń bẹ̀ ṣé èmi gbogbo ló yẹ kí n bínú jù ẹ wo wàhálà bí àwọn tí mo ṣe tó fẹ́ sọ mi de de de de kojú wọlé tán èmi bí bó ṣe ń wò mí láìláì làláwù nígbà tó tẹ̀ àmọ́ látàrí òpé kò lè fi ọmọ bí ó fẹ́ sọ mí di yàlé aláwo mo yàlé oníṣe ìgbìmọ̀ ọ̀rọ̀ rẹ ó lè dayọ̀ sí ẹ ó ṣe ló ká gbà fọlọ́ kàdárà láwùwá kàkàdì ìtọ́lọ́gbọ̀n àmọ́ ni wá wà láàrin ìwọ pẹ̀lú ọkọ ẹ̀ kẹ́ ẹ fi ṣe ohun tó dó bá dé báyìí tí ò gbọdọ̀ rí ta mọ́ kó wà láàárín èmi àtọ̀rẹ́ ọkọ ẹ̀ káwa méjèèjì jọ ṣe wúwo báyìí lẹ́nu àwọn ohun ọkọ mi ọkọ mi ara rẹ̀ sá rẹ̀ sá nínú ìwọ náà dì mọ́kọ́ ẹ̀ jáde ẹsẹ̀ tó wọ́n tó wà láàrin.